Ah, àwọn tí wọ́n ń lo nìkọ́ọ̀bù rọ́dà tí wọ́n gbọ́n yẹn kàn dódó gan-an. aṣàfẹ́kù yìí máa ní níbẹ̀ yẹn. kẹ́ni méjì bá bára wọn ṣe business especially tí kì í bá ṣe pé wọ́n ń gba owó lójú ẹsẹ̀ tí wọ́n bá ń sọ irú ìwà tí wọ́n ń hù níbi à ń sinwó àsinwó èèyàn á dẹ̀ ṣe mọ̀ pé ẹni yìí dẹ̀ ń bá wa fẹ́ halkọ̀ tẹ́ni méjì bá jọ dòwò pọ̀ tó jẹ́ pé nìkan ló wà ń di ẹ̀ ẹnì kejì ò sí ń bẹ̀ lẹ́yìn bí oṣù mẹ́fà tó má máa wá ṣàlàyé ohun tó díjà alẹ̀ èèyàn á wọ́ndà pé gbogbo yín dẹ̀ lọ sí sheikh bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ marriage náà wàláhì rọ́bà tó jẹ́ pé tó koran bíi today's ni sísà tó jẹ́ pé kò ń wọ́n nu tahajud ti di bí ọ̀rọ̀ marriage àti lo imani nìyẹn. kọ́kàn wa lè balẹ̀ sí pé ah wàláhì ni ṣe máa kọ̀ǹdọ́kítà rẹ̀ kò ní yàtọ̀ sí bó ṣe ń kà nínú text a máa ń ṣe àfẹ́kù ẹ̀ púpọ̀ ni ò ń fi gbogbo ọwọ́ páyà tí brọ́dà kan bá dé tó bá ní òun fẹ́ sísà wípé ó yá nìṣó a máa bẹ débẹ̀ a mọ̀ ẹ tán wàláhì a máa ń ní ìbúrún fún pé we may see a different colour tí àwọn bá ti dọ́dọ̀ ẹ̀. sísá náà tóun náà kí wọ́n ná hálùkọ́ ó há kúránì tán ó kọ́ tẹ̀jú ó kọ́ gbogbo ẹ̀. tán bá ní nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé téèyàn bá ń gbọ́ behaviour èèyàn á máa ṣe mọ̀ pé this same person tó mọ́ á fẹ́ bẹ gbogbo wa ó bẹ̀mí náà wí wípé ààyè ta ti fẹ́ ká lo iman kìí ṣe ilé kéwú kìí ṣe halkọ àwa akẹ́kọ̀ọ́ ẹ̀ ń lè kéwú àwa akẹ́kọ̀ọ́ ẹ̀ ní halkọ ni kò wá síbi tí a ti ń rí àdánwò ṣáà ní iman àbá ní iman tó àwọn ààyè méjì yìí ibi bíbára ẹni ṣòwò ibi káràkátà àti ibi márèèjì wa gbogbo ní téèyàn bá lóun mọ̀ gbogbo gbígbọ́ lọ́hùn gbọ́ tó bá lóhùn gbọ́ lọ́hùn ọba gbọ́ ibi tá a ti máa ń rí test jù nìyẹn ló fi jẹ́ pé àwọn èèyàn míì fẹ́ lè sọ pé ẹni tẹ́ ẹ bá rí tó ń conduct business ẹ pẹ̀lú payọ̀ ọlọ́run tẹ́ ẹ bí àwọn ìyàwó ẹ̀ léèrè pé báwo ni ìwà ẹ̀ tí wọ́n sọ pé á ah, ẹni ire ni nílé wọ́n fẹ́ lè fọwọ́ sí àpé wọ̀láyọ̀ ọmọ àlùjẹ́nà ni because ẹni tó rí méjì yẹn ṣe láàrin àwọn àfáàgùn òpọ̀ yes káke kátú ó lè yọ̀ lẹ́nu ṣùgbọ́n tó bá dibi pé owó olówó yí handle èèyàn á ṣèmọ̀ pé ah, àáfà yìí dẹ̀ ló máa ń ké fún wa tó bá dibi pé àwọn obìnrin behave bákan báwo lọkọ náà ṣe máa behave èèyàn á ṣèmọ̀ pé ṣẹ́ni yìí kan náà tó ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa torí tọ́lọ́wọ́n ọba ààyè ibi tá a ti ń jẹ́rìí sí pé ímánì tá à ń fa hàn wa pè ó dórí ẹ̀mí àwọn ààyè méjì yìí wọ́n ṣíwájú gbogbo àyè yòókù ibi káràkátà ibi owó pípa tó ti yé ibi iṣẹ́ oníṣẹ́ tá à ń ṣe báwo la ṣe ń ṣe é ọ̀pọ̀lọpọ̀ ló ń complain lénìí tó jẹ́ òṣìṣẹ́ lábẹ́ ẹnìkan ẹ̀ńtọ́ gbà sí skul mápèjúwe tíṣà ni ó ń pẹ́ dé ó ń yára kúrò ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kó mójútó kò mójútó bó ṣe yẹ àwọn nǹkan tó ń complain tó ń fọwọ́ jánu pé ah kò tẹ̀ fair is not fair àmọ̀ ọ̀pọ̀lọpọ̀ private schools tó jẹ́ pé wọ́n employ teachers wọn á dẹ̀ sọ fún àwọn tíṣà pé táwọn ọmọ bá ti gbọ́lú dé òkùn sí sálárì ẹ lè má gbọ́rí mo gbọ́rí wípé once the keep go on holiday kò sí sálárì fine ẹni tó ń complain pé irú irú irú cheating wo nìyẹn iṣẹ́ tíṣà ó yẹ kọ́mọ̀ yìí pé holiday is supposed to be paid for the day tóun náà bá dá school sílẹ̀ nǹkan tó ń complain nígbà tó jẹ́ tíṣà yẹn òun lòun náà ń ṣe so àwa rí i pé ah, test tó tó kéèyàn ó fẹ́ ṣe business ká ní kó rántí kí lọ́lọ́wọ́n bá sọ kí lànàbì sọ kò fẹ́ẹ̀ sí ìkejì ẹ̀ náà ni marriage bẹ́ẹ̀ ni àdánwò ńlá ni tó mo bí ọlọ́wọ́n ọba wípé ojú tá a lè fi wò ó tá a fi ní ṣìṣe òun náà la tẹnumọ́ ní láti fi pé tá a bá fojú pé ẹ̀sìn ni wò ó kò sí kéèyàn má ṣìṣe ń so business wa ẹ̀sìn ni marriage wa ẹ̀sìn ni ìyẹn lèèyàn mo máa fi rántí pé ah bákan ni wọ́n ní ká ṣe a gbọdọ̀ ṣe bá mi kọ́lọ́n má ṣàìkún wa lọ́wọ́ lórí ẹ̀. ẹ ó jọ bíi pé àwọn ẹni tá a ní òtó mò ń ṣe mọ̀ ń gbà kan pé àbí wọ́n ń pàwọn ẹni ìlọ ni wọ́n á rí i pé ẹni yìí ò kì í kúrò nù mẹ́dẹ́rẹ́sà tó ti yé kò jẹ́ kí n rò pé wọ́n kó lọ ni bóyá wà là ń pọ̀ sí i. tó ẹnikẹ́ni tọ́lọ́n bá ní káàyè ẹ yọ fún tó bá lè ra ẹni kan àbí méjì àbí jù bẹ́ẹ̀ lọ síbí a máa gba sọ́dọ̀kọ̀ yẹn torí tọ́lọ́wọ̀n ọba kọ́lọ́n má dùn wọn ládàá wọn ìtàtí ṣe. náà ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí òun ni almuharramat bilmutahara ẹni tó bá ní ah, almuharramat zawaji hunna minan nisa aleykum salaam. remind me of uh, okay tabawa sabala questions inshallah tabawa sabala questions lagbara ọlọrun now so ohun tí a fẹ́ yẹ̀wò lé nìfẹ́ tó bá ní tíra yìí lọ́wọ́ sọ hí sẹ́kọ̀sọ́nà àwọn obìnrin tọ́lọ́hún ọba ṣe léèwọ̀ fún àwọn ọkùnrin láti fẹ́ náà a ní rush láwọn abala tá a dé yìí bó ṣe jẹ́ pé a fẹ́ lò tọ́dún kan lórí tọ́lá a fẹ́ ká gbọ́ àgbọ́yé topic yìí dáadáa ìbátọ́lọ́n bá ní kárí yanjú lójúmọ́ kan tí ò bá tẹ̀jú láì mẹ́ta lọ tó wájẹ́ pé ó yé wa dáadáa adẹ̀dímú a máa bá wa mú ọ̀pọ̀lọpọ̀ questions bọ́ ní ìtò máa ń jẹyọ bíi kẹ́nìkan ní ustaz ọ̀nkù àfà ṣó lè rí mi ṣé mo lè ṣí hijab tó ń kó àfà bá wa gbogbo àwọn questions tó jẹ mí léyìí eh, àbúrò bàbá àǹtí àfà àti àbúrò àǹtí màmá àǹtí tèmi tí wọ́n lè fẹ́ra gbogbo àwọn questions báyìí téèyàn bá ti gbọ́ àwọn principles kan yé àwọn principles yẹn gan la fẹ́ ṣàlàyé yìí tó bá ti gbọ́ yé òun gan á lè máa dáhùn ẹ̀ pé ókè ṣé nìyí lè jẹ́ mahram fún mi ṣé ó lè jẹ́ mahram fún mi ṣé ó lè fọmọ fámílì wa ṣé ó lè fọmọ fámílì wa tó mo bẹ̀ yín pé kẹ́ ẹ pay attention dáadáa ọlọ́run ọba ń ṣàlàyé ní surat nisa verse twenty two ó ní. ولا tẹ́ǹkìṣu ما نكح ha من النساء إلا ما قد سلف إنه كان فاحشة fa àṣìṣẹ́tẹ́n wà أم wà sá àṣàbílà. ẹ rántí pé nínú suratul bakara ọlọ́run ọba ní òun lòun torí tiwa àwa mùsùlùmí dá wọ́lẹ́bí kọ́lọ́kọ́lẹ́kùn máa fi òun torí tiwa dá gbogbo nǹkan tó wà lórí ilẹ̀ ayé tó túmọ̀ sí pé anything tọwọ́ wa bá fi bà a lè lò ó láti fi ṣàǹfààní jíjẹ ni o mímu ni o àfẹ̀yí tá bá rí express statement látinú quran àbí látinú hadith wípé exception ni from that general rule pé àtòrí tìyín dáa kẹ́ ẹ máa jàǹfààní ẹ̀ lọ. in other words gbogbo nǹkan pátápátá la lè jàǹfààní ẹ̀ àfẹ̀yí tọ́lọ́mbá ẹ má lò léyìí ẹ má lò léyìí. lábala títẹ́ obìnrin ọlọ́run ọba yọ àwọn bíi mẹ́ẹ̀ẹ́dógún kan sọ́tọ̀ ó ní àṣẹ wọn lé ìwọ̀ yín láti fẹ́ any person tí ò bá ti wá sínú àwọn mẹ́ẹ̀ẹ́dógún yìí tá a bá ti wá tì àmọ́ lé ìwọ̀ culture ìṣẹ̀dálẹ̀ ìlú kan ìbá sọ pé ìwọ ni ìṣe ìdílé kan ìbá sọ pé ìwọ ni lábala pé à ń sọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba àmọ́léwọ̀ ohun tí kì í bá ti wá ṣe wọ̀ nínú ẹ̀sìn ọlọ́run ọlọ́run ọba kórìíra kéèyàn sọ déwọ̀ fún rẹ̀ èèyàn lè decide o wípé òun ṣe fún ẹ ní ìdí ṣùgbọ́n ẹgbẹ́ alágbájá ò gbọ́dọ̀ ṣe akọ̀ àfẹ́gbọ́n nǹkan tó jọ bẹ́ẹ̀ tí kì í bá ti ṣe pẹ́sìn ọlọ́run ọba ló pọ̀ ìdí ẹ̀sìn rèé ọlọ́run ọba tó dá wa tó dá gbogbo nǹkan tá à ń gbélé ayé ṣe ó mọ ohun tó máa ṣe wá láǹfààní ju báwa tá a lára ṣe rò pa á lè mójútó àǹfààní ara wa lọ ó mọ ohun táwa rò pa àǹfààní ni tó fi jẹ́ pé ìpalára ló máa kó bá wa torí náà tó bá sọ pé kinní ìyá halal ni aṣẹ́lẹ̀tọ̀ tẹ́nìkan nu wa bá lọ́jọ̀gbọ́n lòun òun ronú sí nǹkan tọ́lọ́wọ́n bá sọ pé tọ́ nìyẹn á kò bójú mu ẹ má ṣe é a jẹ́ pé wàláhì òpònú ayé àtọ̀run ni. ó ti ń sọ fún wa wípé òun tún nímọ̀ kan tó dáa ju tọba àlékè ọlá tó dèmi àtẹ̀yìn lọ. ìdàkejì ẹ̀ náà ni pé kọ́lọ́wọ́n bó ṣe nǹkan léèwọ̀ ẹnìkan máa sọ fún mi pé èèwọ̀ ni kíni wàláhì àǹfààní tó wà ń bẹ̀ méní méjì kó máa wá kà á. ó yẹ ká máa dá lóhùn pé báǹfààní ṣe pọ̀ ń bẹ̀ tó yẹn wàláhì aburú bẹ̀ ó hàn sọ́lọ́wọ́n ọba púpọ̀ jù àǹfààní ẹ̀ lọ lọ́lọ́wọ́n ọba ṣe pọ̀ tó túmọ̀ sí pé kò ọba ṣe lẹ́tọ̀ọ́ tí kì í ṣe pé ọba mọ àǹfààní ẹ̀ ó sì mọ aburú ẹ̀ tó bá ti ṣe lẹ́tọ̀ọ́ àǹfààní ẹ̀ ti ju aburú lọ nìyẹn ẹni tó bá wá ronú kan aburú ẹ̀ tó bá lóun fẹ́ kọ́ ọ a jẹ́ ti sọ ìdákejì nù ìyẹn ni pé àǹfààní tó wà níbẹ̀ tí ó hàn fóun tó hàn sọlọ́run ọba. bákan náà ẹni tó bá wá wo ohun tọ́lọ́run ọba ṣe léèwọ̀ tó wá nítorí pé láǹfààní inú tó ń ṣe ṣe lẹ́tọ̀ọ́ ó ti sọ̀dà kejì nù ìyẹn ni pé aburú tó wà nínú ẹ̀ tí ó hàn fóun tó hàn sọlọ́run ọba tọ́lọ́run fi ṣe ní èèwọ̀. àwọn tó wá gbọ́ lọ́run ọba gbọ́ tó gba òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn àlẹ́ ìhọ̀sẹ́lẹ̀ gbọ́ ohun táwọn máa ń béèrè ni pé kí lọ́lọ́run ọba sọ nípa nǹkan yìí tó bá ti láburú ni gbogbo bẹ́ẹ̀ ni wọ́n ṣe lè pè wọ́n sí dáadáa bẹ̀ tó wọ́n á jìnà sí i tó bá lọ́n dáadáa ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe lè wù kó kọ́ tó wọ́n lè má fẹ́ ṣe o wọn ò ní ṣe léèwọ̀ fáwọn ẹ̀dá ọlọ́run torí wọ́n mọ̀ pé ọlọ́run ọba ò ṣe léèwọ̀ so níbí yìí ń sìn ọlọ́run wá ka àwọn ẹni mẹ́ẹ̀ẹ́dógún tó ṣe é wọ̀ fáwọn ọkùnrin inú islam láti fẹ́ tó bá sì ti ṣe wọ̀ fọkùnrin ó ṣe wọ̀ fóbìnrin náà torí pé ọkùnrin àtòbìnrin ni wọ́n jọ ń fẹ́ra wọn ẹnì kínní ọlọ́run ọba ní wọ̀lá tẹ́ǹkì ṣọ́mánàkà àbá òkun aṣẹ́léwọ̀ fẹ́yìn ọkùnrin wípé kẹ́ ẹ máa fẹ́ àwọn obìnrin táwọn bàbá yín bá ti fẹ́ rí bóyá kí n tó lọ síbi àlàyé nípa ọ̀rọ̀ talasẹ́léèwọ̀ talasẹ́léèwọ̀ yìí àwọn point márùn kan wà tí mo fẹ́ ká nóòtì kalẹ̀ ìkíní náà àwọn point yìí pẹ̀kọ́ tá a bá gbá àwọn point yẹn yé ó ṣeé ṣe káyà yẹn fẹ́ ta kókó láti ṣe ìtumọ̀ ẹ̀ láti ṣàlàyé ẹ̀ ẹ rí i pé àwọn gbólóhùn kan wà tó nítumọ̀ nínú èdè àbí àṣà ìlú tó yàtọ̀ sí ìtumọ̀ tó nínú ṣẹ̀ríà ọlọ́run ọba. so akọ́kọ́ fẹ́ mọ kí ni ìtumọ̀ àwọn gbólóhùn wọ̀nyí tá a bá lò wọ́n nu ṣẹ̀ríà yàtọ̀ sí bẹ́yìn ṣe máa ń tú u. fún àpèjúwe ńsìn tí n bá ní ọlọ́run ọba ṣe léèwọ̀ wípé kéèyàn ó fẹ́ ọmọ bàbá èèyàn nílẹ̀ yorùbá àbúrò bàbá bàbá ni abẹ́ẹ̀kọ́ fine tọ́lọ́wọ́n bá sọ pé bàbá àbúrò bàbá kì í ṣe bàbá. àbúrò ìyá ńlẹ̀ yorùbá ìyá náà ni nínú sẹ̀rí àtàbá ń sọ̀rọ̀ pé ó jẹ́ ìwọ̀ àbúrò ìyá kì í ṣe ìyá so ká kọ́kọ́ mọ kí ni àwọn terminology wọ̀nyí ẹ bá mi nóòtù àwọn kan márùn number one wọ́n ní a grandfather is a father note a grandfather is a father and a grandmother is a mother ìyẹn wà bẹ́ẹ̀. tábà ń sọ̀rọ̀ ọ̀yá ẹni tó bí ni ìyá ni ẹni tó bí òun náà ìyá ni dé ìpele kìbàjẹ́ twenty gbogbo ẹni tó bá ti jẹ́ pé ààrẹ ẹ̀ láti jáde ipò tóun wà nípò tóun náà ni ẹni tóun náà fara ẹ̀ jáde lòun náà wà nù sẹ̀ríà tó tó bá sọ pé ìwọ ni kéèyàn fẹ́ ya èèyàn kò ní ìdìkó béèrè pé grandma ń kọ́ ṣóun lè fẹ́ yẹn ṣó clear good. That's number one. Number two, a grandson is a son and a granddaughter is a daughter. Gbogbo ẹni téèyàn bá ti bí lọ́kùnrin àbí lóbìnrin ọmọ ni. Ẹni tọ́mọ téèyàn bí náà bá bí ọmọ ni. Gbogbo ohun tó bá ti jẹ́ èèwọ̀ ṣé ti yé látọ̀dọ̀ ọmọ ó ti jẹ́ èèwọ̀ látọ̀dọ̀ ọmọ ọmọ náà ẹ̀kọ́ yẹn náà sílẹ̀ ẹ máa ní ìdí láti gbọ́ kíní wọ̀nyí yé torí tá a bá dé ibi ogún pínpín ó máa ń ní ìtumọ̀ tá a bá ń pín ogún tá a máa ṣàlàyé pé òkè tọmọ bá ti wà láyé ọ̀rẹ́ ẹ̀gbọ́n àbúrò wọn lè jogún mọ́ ọmọ kí ni ìtumọ̀ ọmọ ṣọmọ tó jáde lára nìkan ni ṣọmọ ọmọ ṣọmọ lòun náà à ń bọ̀ wá rí àwọn àlàyé lórí yẹn. point number three an aunt is not a mother. àbúrò ìyá kìí ṣèyá níbi ọ̀rọ̀ marriage and an uncle is not a father. ibi tá a bá ti ń sọ̀rọ̀ tá a bá ní àbúrò bàbá a fi àbúrò bàbá sípò bàbá ìyẹn jẹ́ ìkẹta. ẹ jẹ́ sáà pọ́ìntì ń clear pọ́ìntì kẹrin. whoever we can marry, we can equally marry their descendants. gbogbo ẹni tó bá ti jẹ́tọ̀ fún wa láti fẹ́ nínú sẹ̀ríà a jẹ́ pé ọmọ tẹ́ni ẹ̀ náà bá bí ẹ̀tọ́ ni fún wa lè fẹ́. before the marriage ni o ẹgbọ́n mi yé kálá afẹ́fẹ́ obìnrin kan sìn wọ́n wá wò ó ní àókè ah, ẹ̀ bára tán ní bára tán pé kó jẹ́ èèwọ̀ fún yín àjẹ́ pé tí n bá ti sàpè mi ìfẹ́ obìnrin yẹn mọ́ ọmọ ẹ̀ ni mo fẹ́ fẹ́ nígbà tí ìyá bá ti lè jẹ́ tọ́ ọmọ ẹ̀ ò ní jẹ́ haram. bákan náà tẹ́nìkan bá propose sí wa pé òun fẹ́ fẹ́ wa àwa lọ ṣèwádìí wọn ní àbára tán níbàárà tán tó lè ṣe léèwọ̀ fún wa ọkùnrin sì ni àwa tí èèyàn ẹ̀kẹ́ òkè mi ìfẹ́ máa yẹn mọ́ ọmọ ẹ̀ ni mo fẹ́ fẹ́ tí bàbá bá jẹ́ tọ́ fún wa láti fẹ́ ọmọ tó bí ò lè jẹ́ wọ̀ ṣó ti yé but opposite ẹ̀ correct in other words kì í ṣe gbogbo ẹni tá a lè fẹ́ mọ ẹ̀ tọ́mọ ẹ̀ tọ́ sí ni lòbí tó bí lè tọ́ sí ni àbúrò bàbá ń sìn a lè fẹ́ ọmọ ẹ̀ nínú sẹ̀ríà ṣùgbọ́n a lè fẹ́ bàbá ẹ̀ so òfin yẹn direction kan ló ní gbogbo ẹni tó bá ti jẹ́tọ̀ fún wa láti fẹ́ ẹni tó jáde lára tiẹ̀ ẹ̀tọ́ ni òun náà jẹ́ fún wa láti fẹ́ alright ẹ̀dìn ẹ̀mú dada number five yaxrumu mina rọ̀dọ̀ ma yaxrumu mina nasab. ẹ máa ń gbọ́ wípé àwọn kan ìbátan ẹ̀jẹ̀ ni wọ́n ìbátan ẹ̀jẹ̀ làwọn tó jẹ́ pé a tan a tan ṣùgbọ́n ìbátan ọyàn lẹ́yìn tó jẹ́ pé ó tẹ̀lé má jọ ọmọ òlu ẹni rárá abẹ́kúta sóṣogbo as an example ṣe àpò distance yẹn jìn kò torí pé àwa pẹ̀lú òun àjọmú ọyàn ẹnìkan náà àti di ọmọ ọ̀yá anabi wa ni yahrumu mina rọdọ máa yahrumu mina nasab gbogbo tí ìbátan ẹ̀jẹ̀ ṣe léèwọ̀ nìbátan ọyàn náà ṣe léèwọ̀ ẹ jẹ́ kí n tó tú yẹn náà ká lè gbọ́ yé ìyá tó bí ni lọ́mọ àbúrò ẹ̀ tí mo pè ní aunt ń sìn ọlọ́run ọba lead díẹ̀ láàárín àwọn tá a lè fẹ́ ṣẹgbọ́n ẹ̀yìn dáadáa good ìyẹn ni mo sọ pé nílẹ̀ yorùbá ìyá náà ni ṣùgbọ́n nínú sẹ̀ríà ọlọ́run ò pé ní ìyá lẹ́yìn tó dárúkọ ìyá tán ó tún wá pe òun lórúkọ míì amatu tó ti yé nà tí ìyá tó bí ni lọ́mọ tó bá wá lábúrò obìnrin tá a sọ pé ó ṣèwọ̀ fún ni láti fẹ́ tá a bá wá rí àwọn méjì kan ìkan ọmọ òṣogbo ìkan ọmọ abẹ́kúta wọn ò fi ẹ̀jẹ̀ tán rárá ṣùgbọ́n a sọ yí pé ẹnìkan náà ló fún àwọn méjèèjì lọ́yàn obìnrin tó fáwọn méjèèjì lọ́yàn yẹn ṣé ẹni tó mu yàn nígbà yẹ ṣó lè tábúrò ẹ̀ téèyàn ò bá mọ̀ ọ́ lófin ẹ̀sìn á ní of course kí wọ́n fi tán ọ̀nà jìn síra náà it is true pé mo mu yàn lágbá nígbà yàyà yìí but àbúrò ẹ̀ lóbìnrin èmi pẹ̀lú òòjọ́ fẹ̀jẹ̀ tán àdẹ́bí wa ní gbogbo nǹkan tí ìbátan ẹ̀jẹ̀ bá ti ṣe léèwọ̀ ìbátan ọ̀yàn náà ṣe léèwọ̀ a máa wá mú àbúrò ìyá tá a mu yàn nígbà yẹn nígbà yà yẹn a máa fi sípò àbúrò ìyá tá a fi ẹ̀jẹ̀ tan tó bí wa ẹ̀jẹ̀ ṣe ti gbọ́yé so gbogbo ohun tí ìbátan ẹ̀jẹ̀ ṣe léèwọ̀ ní tó ṣe déédéé nínú ìbátan ọ̀yàn náà haram ni. Now, point number six well mo ti mẹ́nu ba ìyẹn àwọn náà dẹ̀ ni wípé kò síbi tọ́lọ́wọ́n bá ti ń tẹ̀sí ṣó gbà mí gbọ́ ṣó gbà mí gbọ́ ṣó gbà nábì gbọ́ ṣó gbọ́ bí abala méjì nínú ká ṣe business àbí ká wá nǹkan tá a máa jẹ àti nínú ká fẹ́rẹ̀ ẹni ibẹ̀ làdánwò pọ̀ sí jù ibẹ̀ ní practical nǹkan tó olówó gbàgbọ́ la máa rí àǹfààní application ibẹ̀ náà ti ń jù. káwá padà síbi àyà yìí ọlọ́run wá ń sọ fáwọn ọkùnrin ó ní fún yín kẹ́ ẹ fẹ́ àwọn ìyàwó táwọn bàbá yín bá ti fẹ́ wọ́n ní ilama kọtẹlẹf ọlọ́run bá ní àfẹ̀yí tó bá ti wáyé sẹ́yìn rí òjíṣẹ́ ńlá sọlọ́láhùn àlẹ́sẹ́lẹ̀m ọlọ́run ran sáwọn lárúbáwá ó bá wọn níbà táwọn náà ó bá wọn lẹ́ni táwọn náà ń tẹ̀lé àṣà àbáyé pé báyìí làwọn bàbá wa ń ṣe láti ilẹ̀ nínú ìṣe wọn abdullahi ibn abbas ó ní gbogbo àwọn obìnrin tí ẹ̀sìn islam ṣe léèwọ̀ náà ni àṣà alárúbáwá náà ṣe léèwọ̀ tẹ́lẹ̀ ó ní àyàfi méjì ó lọ́kùnrin a máa fẹ́yàwó bàbá ẹ̀ bẹ́ẹ̀ sì ni ọkùnrin a máa pa ọmọ ìyá méjì pọ̀ kéèyàn fẹ́ gbọ́n kó tún fẹ́ àbúrò abdullahi ibn abbas ó ní ó wà nù ṣe àwọn lárúbáwá kí bàbá jáde láyé kọmọ fẹ́ ìyàwó ẹ̀ ó ló wà nù ṣe wọn àbíkẹ́ bàbá ò tẹ̀ tí ìjáde láyé ó lóun ò ní bùkátà sí mọ́ ó kọ́ ọmọ lè fẹ́ nínú ṣe wọn ó ní bọ̀t gbogbo ìyókù èyí tí lárúbáwá mọ̀ léèwọ̀ islam náà kà fún èèwọ̀ ó ní méjì yẹn ni lárúbáwá ò mọ̀ léèwọ̀ nínú àdáyébá wọn tọ́lọ́run wá kọ̀ fún wọn àyà tó ti kọ́ òun náà láyà tá n ka yìí so àyà kọ́kọ́ ó ní gbogbo àwọn obìnrin táwọn bàbá yín bá ti fẹ́ ọlọ́run ọba ṣe wọ́n léèwọ̀ fún yín now wọn àwọn àfáà wa ń bira wọn léèrè wọn ní ṣé kí bàbá bá fẹ́ ṣé kó fẹ́ sílé wà nílé ẹ̀ ń ni àbí kó fẹ́ rí àwọn àfáà ni ó fẹ́ ó wà nílé o ó fẹ́ rí o. kódà ó ṣe ákùdù kò tí ì wọlé tọ́ gbogbo náà ni torí gbogbo ákùdù ni nìka ṣùgbọ́n kì í ṣe gbogbo nìka gbogbo ni nìka lédè larabawa gbogbo nta tà pè ní nìka ni kì í ṣe gbogbo nákàhà túmọ̀ sí wọ́n ní lo tó kó gbogbo so ó fẹ́ rí yálà ó sì ń wọ́n kọra wọn ní o àbí bàbá yìí jáde láyé ni obìnrin yẹn ti wà nípò ìyá fún wa ọlọ́run ọba ṣe léèwọ̀ pé kátólà fẹ́ wo hòhò ẹ̀ ṣé point number one yẹn ti clear so nínú ìṣẹ̀dálẹ̀ yorùbá láyé ìgbà kan ẹni tọ́lọ́run bá ní kó pẹ́ láyé nú àwọn bàbá ìyàwó tán máa ń fẹ́ gbẹ̀yìn gbà míì ó lè má tó ọmọ wọn gan tí wọ́n bí gbẹ̀yìn lọ́jọ́ orí kì í ṣe nǹkan àbùkù nú ẹ̀sìn islam àwọn tí ò gbọ́ súnà yìí wọ́n lè máa fúnra ọkùnrin bẹ́ẹ̀ lépè wọ́n á lẹ́gbẹ́ ọmọ ẹ̀ ló fẹ́ wàláì nínú islam àmọ́léwọ̀ tọ́lọ́n bá ti ní kan wòra wọn. bọ̀tírò ẹni bẹ́ẹ̀ bá wá jáde láyé èyí tó ṣe bẹ́ẹ̀ ní kéré jù nínú àwọn ọmọ nínú àwọn ìyàwó yìí ó lè máa wá wọ ìkan nínú àwọn ọmọ bàbá yìí tó ti dàgbà lójú kó wá rò ó pé òkè òun á jẹ́ mógún bí wọ́n ṣe máa ń ṣe láyé àtijọ́ ẹ̀sìn ọlọ́run ọba kọ̀ọ̀ kódà bí ò tiẹ̀ fi tipa mu bó kó fẹ́ propose ni kò gbọ́dọ̀ ṣe ipò ìyá lẹ́nìyẹn wà sí. nà wọ́n á ń bẹ̀ wá pé ipò ìyá tá a wà yìí tírú ọmọ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé conduct wa sí ó gbọ́dọ̀ jẹ́ conduct ìyá. a step mother is a mother. ṣẹ̀rí tọ́lọ́hún bá ní káwọn ọmọ wa kí wọ́n rí ẹ̀kọ́ islam tó péye. káwa fi kọ́ wọn wípé má wo tí wọ́n fẹ́ lé wa pé àwọn tẹ̀ níyàwó kẹwàá tí wọ́n bá ń kà á torí ọkùnrin míì kó ṣe ń fẹ́ ló ń lé wọn lọ. èyí tó máa fẹ́ gbẹ̀yìn ó lè má tó ọmọ wa ẹ dákun ẹ gbọ́rọ̀ mi yé ẹ̀yin sisters èyí tí wọ́n fẹ́ gbẹ̀yìn ó lè má tó ọmọ tẹ̀yìn bí fún ọkùnrin yìí. ẹ o ò lè sọ̀rọ̀ sí ẹni hàn o ẹ̀ ń gbọ́dọ̀ mi yé ó rọrùn wàláì fún wa láti sọ pé ah sísá yẹn masha allah péjì mẹ́wàá ló ń há lójúmọ́ nu quran tó bá jí fún tàájú láago méjìlá òru báyìí tílẹ̀ máa fi mọ́ kò ní ṣe rúkú gbogbo yẹn rọrùn ṣùgbọ́n àmì wò ni real test ni pé wá apply iman tó lóun fi tàájú dùn wá tóun fi kùránì kíké wá yẹn wá apply yẹn in your conduct ibẹ̀ yẹn la ti máa ń fail ẹ wá rí i pé lọ́pọ̀lọpọ̀ lé àwọn ìyàwó tó bá fẹ́ gbẹ̀yìn yẹn àwọn tá a kọ́kọ́ fẹ́ wọ́n lè máa wá kọ́ àwọn ọmọ sí wọn gan pé àkókò máa ń tíyà bàbá yín tó lára àwọn eléyìí àwọn èdè wòní tí kiri yìí so kíyàwó yẹn tó wọlé gan there is already a gang up against her mo bẹ̀ yín torí tọ́lọ́wọ̀n ọba ṣe rí àwọn tí ò bá jọ yín tán bá ń horú ìwà yẹn kì í ṣe tuntun àlè tó bá ní wèrè ń ṣagolo kiri àwọn tí o bá ṣagolo kiri ló ń fẹ́ ṣe. èèyàn tó bá ní ijó kẹyìn kan lòún rántí lòún ṣe ń da nǹkan bójú ọjọ́ kẹyìn inú sàárè lòún rántí lòún ṣe ń wọ aṣọ tí wọ́n rò pé kò gbàgbà mu n tó ń ni pé òun ò rán dúníà lòún fẹ́ wá wọnú márèjì tọ̀hún á rí pé kò fi ìṣirò áhírà èmi ò dẹ̀bi lè pé mò ń waste time mi lágbára ọlọ́wọ́n ọba tó mo bẹ̀yìn torí tọ́ lọ́wọ́n ọba àwọn kìíní yìí difficult but ibẹ̀ la fẹ́ ká ti jẹ́rìí ká fi ìwà wa jẹ́rìí sí pé ah sunna ta la gbàgbọ́ wàláì àgbàgbọ́ lóòótọ́ ni mo fi ọlọ́wọ́n ọba búra àwọn bàbá wa ta ni wọ́n gbọ́ sunna yé yìí tó bá rí àwọn behaviour kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ pé ó wà extraordinary àwọn ò mọrú ẹ̀ mọ́ àwọn obìnrin tó bá tiẹ̀ jẹ́ pé ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá ló fi ń ti súnà dànù tẹ́lẹ̀ á ní á ṣùgbọ́n wọ́n ṣe nǹkan kan tó wù òun o wọ́n pẹ́ lágbájá létà àmọ̀dò àwọn ò wọn parí ìjà rí lórí ẹ̀mí wọn wọ́n mọ̀ pé tí kì í bá ṣe nǹkan kan tí wọ́n gbàgbọ́ kò common wípé káwọn orogún wọn máa bára wọn gbé gẹ́gẹ́ bí ọmọ orogún ẹ̀yin wá jẹ́ kó yé àwọn ọmọ tí pé wá lóòótọ́ orogún mi ni but tó o bá pòṣe sí èmi ló pòṣe sí tó o bá mọ lójú èmi ló mọ lójú tó bá lo kitchen nílò kan tí ò tọ́ tó o bá kùn èmi ló kùn sí ẹni tó lè ṣe nínú yìí ò tó nǹkan but mò ń bẹ̀yìn torí tọ́lọ́ ibẹ̀ ẹni ká ti demonstrate pé lóòótọ́ lóòótọ́ kọ́lọ̀ láhùn kọ́lọ̀ rọ̀túrò láyìí kì í ṣe pàkàn tí ń panu bíi búburú orí ẹ̀mí wa ló wà now so ọlọ́run wá ṣe léwọ̀ fáwọn ọkùnrin pé gbogbo ẹni tí bàbá wa bá ti fẹ́ à gbọ́dọ̀ fẹ́ ìyá ni fún wa kódà tá a bá jùlọ lọ́jọ́ orí à ń láti fún ní rẹ̀spẹ́kì ìyá reciprocal action náà ni pé kóun náà wá mú wa mu ọmọ òun náà gbọdọ̀ wá ṣe wá ń ṣe ọmọ orogún mi ni òun náà mú wa mu pé tọ́lọ́hún bá tiẹ̀ ní kí n tí máa gbẹ̀yìn ó ṣáájú nígbà míì ẹni yìí ọmọ mi ni àmì mélòó mélòó ẹni tó jẹ́ pé ẹni tí ò rò pé ó lè jọmọ fóun lọ́lọ́run á ní kó wá jọ ọ̀mbrẹ́là lé lórí lọ́jọ́ alẹ́ so gbogbo ọmọ tọ́lọ́hún bá ti ní òun fi àdánwò kọ wípé kó wà nípò ọmọ sí yín bá a ṣe ń sọ yìí ẹ̀yin ẹ gbà pé ọlọ́run ọba ń mì yín wò ń bẹ́ẹ̀ ẹnìkan ò ní ṣe bọ́lọ́run ṣe fẹ́ kó kábàámọ̀ ó lè nira lọ́sàn-án ó lè nira láàárọ̀ pọ̀pọ̀ láì tó bá dọjọ́ alẹ́ á jèrè á dúpẹ́ bọ́lọ́run pé òun ṣe é bọ́lọ́run ṣe ní kóun ṣe na ọlọ́run wá ní àfìyí tó jẹ́ pé ti ṣíwájú nínú ìṣe yìí àwọn ọlọ́run ṣàmójúkúrò ẹ̀ fún yín ó ń sọ fún wọn bẹ́ẹ̀ ó ní torí pé kí ni innahu kana fahishatan wa maqtan wa sa'a safila aburú jáì ni ìwà òbílẹ̀ jẹ́ tọ́lọ́wọ̀n bò lọ́wọ́ sí ni lẹ́yìn tọ́lọ́wọ̀n wá sọ jíjẹ́ ìwọ ìyàwó bàbá ó wá fẹ́ dẹnu lé àwọn bíi mọ́kànlá tó ṣẹ́kù ó ní ṣòrìdìmọ́tò aleikum umahatukum a ṣe àwọn ìyá yín a ṣe wọ́n ní ìwọ̀ fún yín láti fẹ́ yálà fífẹ́ sílé ni o àbí bíbá ní nǹkan pọ̀ of course kò tiẹ̀ bá culture yorùbá gan mu pé kọ́mọ ronú márèjì tí ìyá ẹ̀ ṣùgbọ́n ṣe rí àwọn kan wà wọ́n láwọn làwọn ní ọ̀làjú wọ́n ní gbogbo àwa yòókù òkùnkùn la wà ṣùgbọ́n àwọn àfáà wa pè àsákèsí pé ọ̀làjú wọn ò kọjá physical structure ká kọ́lé alárànbarà ká ṣe aeroplane ká ṣe gsm ibi tí wọ́n lajú sí ibi tó pin náà nìyẹn ibi tó nìyẹn ibi làjú wọn pin nìyẹn. ògidì ọ̀làjú ni pé kíwá èèyàn ó jọ̀wá ọmọlúàbí yàtọ̀ síwọ̀ ẹranko yàtọ̀ síwọ̀ aláìmọ̀kan àwa rí i pé lójú tí wọ́n dúdú sí. so in the western world wọ́n ń pè nǹkan kan ní incest incest ni pé àwọn tí wọ́n jẹ́ eléèwọ̀ fúnra láti fẹ́ tí ò tọ́ kí wọ́n fẹ́ra wọn kí wọ́n máa ronú sexual intercourse síra wọn ó pọ̀ ní western world nílùú òyìnbó ọlọ́run ò fi ṣàdánwò fún àwọn mìíràn yìí kọ́lọ̀ má sì tẹ́sí wa so lọ́dọ̀ wọn lọ́hùn-ún ẹni tó bá máa ń ka magazines wọn wàláì á máa ka àwọn nǹkan míì á máa wọ́ndà pé ṣé ẹ̀dá ọlọ́run ọmọ ènìyàn làwọn eléyà àbẹ̀ranko so kí ìyá àtọmọ́jọ máa ṣe kì í ṣe níwùsì lọ́dọ̀ tiwọn ó common bí ti tiẹ̀ fẹ́ sílé ríronú ẹ̀kàn ìyá ẹni gan in fact nínú hadithi kan nígbà táwọn nàbì sọ bí rìbá jíjẹ ó ṣe burú níwájú ọba tó ó ní kan bíi àpèjúwe kọ́bọ̀ kan tó bá owó èlé téèyàn jẹ ó ní n tó burú tó lójú ọba ni pé kéèyàn bá yẹ èèyàn ní ká mọ̀ pé ọlọ́run ọba ń bínú síṣe yẹn púpọ̀ òun làwọn sọ pé in the western world nínú àwọn nǹkan ọ̀làjú ni bó tiẹ̀ jẹ́ pé eh, àwọn náà ń ẹni tó ń ṣerú ẹ̀ náà ò tí ì lè come out in the open báwọn tó ń ṣe homosexuality ṣe ń come into the open ṣùgbọ́n kó má ṣe wá lè mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìbàjẹ́ tó jáde ṣe láyé ìgbà kan rí lọ́dọ̀ wọn lọ́hùn-ún sign of modernization ni wọ́n kà kún bóyá yìí tí wọ́n à ń sọ yìí náà ìgbà kan ń bọ̀ táwọn náà máa wá advertise báwọn gay ṣe ń béèrè fún right wọn ń sìn so ọlọ́run má jẹ́ káwọ̀ ó witness irọ́ ẹ̀ láyé wa now so àwọn ìyá yín ó ní wọ̀bẹ̀nà tukùn aṣeléèwọ̀ fún yín bákan náà àwọn ọmọbìnrin yín ìyá àtọmọbìnrin wa káwá gbọ́yé sí pé bí màmá ṣe jẹ́ èèwọ̀ pẹ̀lú píríncípù márùn-ún tá a kọ́ lẹ́ẹ̀kan yẹn grandmother náà èèwọ̀ ni bẹ́ẹ̀ náà ni pé béèyàn ò ṣe lè fẹ́ ọmọ ẹ̀ tó jáde lára ẹ̀ grandchild ẹ̀ náà èèwọ̀ ni ṣótiyé now wọ́n wá ní wà àkàwà tukùn wà àmà tukùn àwọn tí wọ́n bá jẹ́ sisters fún yín èèwọ̀ ni wọ́n láti fẹ́ sister àwa gbọ́ sister yẹn sí pé ẹni tó bá jẹ́ pé bàbá àtìyá dà wá pọ̀ àbí bàbá nìkan ló dà wá pọ̀ àbí ìyá nìkan ló dà wá pọ̀. ẹ jọ ṣó yín half sister sister ni full sister sister ni full sister lẹ́ni tó jẹ́ pé bàbá tiẹ̀ ni bàbá tèmi ìyá tiẹ̀ ni ìyá tèmi half sister lẹ́ni tó jẹ́ pé bàbá nìkan ló pa wá pọ̀ ìyá ò pa wá pọ̀ àbíkẹ́ ìyá nìkan ló pa wá pọ̀ bàbá ò pa wá pọ̀ so tí kan náà àwọn òbí méjèèjì bá ti pa wá pọ̀ sísítà ni ọlọ́run ṣe lé ìwọ̀n fún wa láti fẹ́ now lábala sísítà yìí ṣe é lè ronú kan ẹnìkan tó ṣì tá a ti mention pẹ̀lú àwọn píríncípù tí mo fún yẹn no sísítà ni mò ń sọ ọmọ tí sísítà bá bí. ahàn ah. no ẹni tó máa jẹ́ sísà fún yàn ni mo ń sọ yìí bàbá àti ìyá pawápọ̀ yìí kan nìyẹn bàbá nìkan ẹ̀hẹ́n jẹ́sàkìlá ọ̀kẹ́rẹ̀ bàbá àti ìyá pawápọ̀ yìí kan nìyẹn ìyá nìkan pawápọ̀ ìkejì bàbá nìkan pawápọ̀ ìkẹta ìkẹrin ni pé bàbá ò pawápọ̀ ìyá ò pawápọ̀ ṣé ti yé bọ́ọ̀d mọ́mì tèmi fún lọ́yàn ṣé ti yé sìn ìfáàkù mọ́mì tèmi ti fún lọ́yàn nǹkan tó dà wá pọ̀ ọyàn ni ànábi wa ni tí nǹkan tó ń jọyàn bá ti dà yín pọ̀ bí ìgbà tá a bá lẹ́jẹ̀ náà ló dà yín pọ̀ ní. so tí ìyá yẹn bá ti wà nípò ìyá sí mi ẹni tó bá ti mu yàn ìyá yẹn ó ti di sísà mi èèwọ̀ ni àgbọ̀dọ̀ fẹ́ra. ẹ jẹ́ ṣó clear now aleykum salaam. èèyàn rì má rì. ṣé ń gbọ́ ọmọ téèyàn ń bí téèyàn bí wọ́n ní ṣọ́kọ téèyàn ṣe ẹ̀fẹ́ yẹn ṣó lè fẹ́ ọmọ náà àhà à ń bọ̀ wá rí ìdáhùn ẹ̀ lágbára ọlọ́run ọba ìyẹn mo ṣe ní ẹ jẹ́ ká di àwọn principles yẹn mú ṣẹ́rí tí wọ́n bá ti mọ principles questions kò níye you can think up questions on your own but tí wọ́n bá ti di kókó principle mú ìyẹn ni bíi torchlight àwa tán sí àwa wò ṣó apply sí i. àbí kò apply sí. so sista mi a máa rí dáhùn question yín now ó di ẹni mẹ́rin ẹni karùn-ún àmàtúkùn ẹni tó bá jẹ́ àbúrò ìyá yín no sorry ẹni tó bá jẹ́ àbúrò bàbá yín lóbìnrin ìyẹn náà ń pè ní amma now àbúrò tí ọlọ́run bá mi ní bíbá ni pé àbúrò bàbá wa lóbìnrin tó jẹ́ pé bàbá àtìyá ló pa wọ́n pọ̀ ọ́ bàbá nìkan ló pa wọ́n pọ̀ ọ́ ìyá nìkan ló pa wọ́n pọ̀ ọ́ ọ̀yàn ló pa wọ́n pọ̀ ṣúkìlíà now ọlọ́run lẹ́yìn tó lọ́wọ́ bá ti wá sọ àbúrò bàbá lóbìnrin ó tún wá mẹ́nu ba àbúrò ìyá lóbìnrin lédè yorùbá àbúrò àbúrò náà ni ní lárúbáwá àbúrò bàbá wọn ń pè ní amun lọkùnrin àbúrò ìyá wọn ń pè ní kọ́ọ̀lùnì so ọlọ́wọ́n á ní wàhálà àtúkùn àwọn àbúrò àwọn ìyá yín àṣewọ́n léwọ̀ lẹ́yìn yẹn ọlọ́wọ́n bá ní wàbẹ̀nàtul akh wàbẹ̀nàtul ukh ẹni tó bá jẹ́ brọ́dà fún yàn ọmọ tó bá bí èèwọ̀ ni brọ́dà fún yàn yẹn ó lè jẹ́ full brọ́dà pé bàbá àtìyá ló pa ẹ̀mí pẹ̀lú ẹ̀pọ̀ ó lè jẹ́ half brother that is pé bàbá nìkan ló pa wá pọ̀ ọ́ ìyá nìkan ló pa wá pọ̀ ó dẹ̀ lè jẹ́ foster brother ìyẹn ni pé bàbá ò pa wá pọ̀ ìyá ò pa wá pọ̀ but ẹni tó tọ́ èmi tí mo mọyàn ẹ̀ òun ló tọ́ òun náà tóun náà mọyàn ẹ̀ so ó ti di brother mi nìyẹn ọmọ tóun bá wá bí èèwọ̀ ni fún mi ẹ jẹ́ ṣó clear bákan náà ọlọ́run tó wá ní wàbánáàtú al-ukht ẹni tó ṣe déédéé irú òun náà lóbìnrin ìyẹn ni pé àǹtí mi àbí àbúrò mi lóbìnrin yálà pé bàbá àtìyá ló pawápọ̀ ni àbí bàbá nìkan ló pawápọ̀ ni àbí ìyá nìkan ló pawápọ̀ ni àbí ajọmúyàn ni bí àǹtí ìyá àbábúrò lóbìnrin ṣe jẹ́ èèwọ̀ fún mi ọmọ tóun náà bá bí èèwọ̀ ni. ọlọ́run wa mú ikú tẹ̀lé wà umahatukumulati arọ̀bànakun àwọn ìyá yín tó jẹ́ pé nípa pé wọ́n fún yín lọ́yàn ni wọ́n ṣe jẹ́yà fún yín wà àkàwàtukùn mìíràn rọ̀dọ̀ à ẹ máa ṣe mọ̀ wípé fífún lọ́yàn irú èwo ni o yes àlàyé wà lórí fífún lọ́yàn yẹn ṣé apàdé lóde nìka ọmọ yẹn ń sunkún sísà kan sáré gbọ́ràn sí lẹ́nu ṣérú ẹ̀ ni. éèjì wo ló gbọ́dọ̀ jẹ́ à ń bọ̀ wá rí gbogbo àlàyé lórí ìyẹn insha allah ta'ala. bákan náà ọlọ́run wá ní ummahatu nisa ikum àwọn ìyá àwọn ìyàwó yín téèyàn bá ti fẹ́ sísà kan ìyẹ́ ẹ ti dèèwọ̀ fún yàn láti fẹ́ even tí sísà yẹn bá tiẹ̀ padà wá jáde láyé haramu ni pé kí wọ́n wá padà lọ propose sí ìyá ẹ̀ ṣùgbọ́n bó ṣe jẹ́ ìwọ̀ láti fẹ́ ìyá ìyàwó ẹni tí ẹ pé permanent ni à ń bọ̀ wá rí i pé àbúrò sísà yẹn àbáǹtí ẹ̀ èèwọ̀ ni fúnni nígbà tí ẹni yẹn ṣì wà láyé tó bá kú èèyàn lè padà lọ fẹ́ yẹn ó túmọ̀ sí wípé àwọn tí wọ́n jẹ́ ìwọ̀ yìí oríṣi méjì ni wọ́n àwọn kan wà permanent èèwọ̀ ni àti pé obìnrin yìí wà láyé àti pé kò sí nǹkan tó máa change ẹ̀. àwọn kan dẹ̀ wà temporary èèwọ̀ ni tí circumstance kan bá change kò ní jẹ́ èèwọ̀ mọ́ so à ń bọ̀ wá ṣàlàyé oríṣi méjèèjì yìí now so ìyá àyàwó ẹni èèwọ̀ ni fúnni láti fẹ́ permanently ọlọ́run wá ní wọ́n ní sáà okùnmọ̀ láti fi ṣòjò oríkùn mi wọ̀rọ̀bá ibùkún láti fi ṣojúrùkún mí nìsa ìkún láti dàkàtún àti àwọn ọmọ ìyàwó yín sísà tó ń bèrè question ẹ̀ tẹ́tí ìgbà yìí o. ó ní ọmọ ìyàwó ọkùnrin èèwọ̀ ni fún láti fẹ́. now ṣó bímọ yìí fún kó tó wá fẹ́ ọkọ tèmi yìí ni. lọkọ tèmi ìwà rò pé òkè ṣe bẹ́ẹ̀dù mi ló bí yẹn fún òun lè fẹ́ nà ó. aya yìí sẹlẹ̀ out clearly ó ní wọ̀rọ̀bá ibùkún àwọn ọmọ àwọn ìyàwó yín. ọlọ́run wá fi nǹkan méjì kún ó ní aláàtí fi ṣojú òrí kùn láwọn tí wọ́n ń bá yín gbé. ṣé ń gbọ́ dáadáa? now lẹ́yìn tó sọ pé. lẹ́yìn tó àwọn tó ń bá yín gbé ó wá ní aláti dàkàtún bìhìnnà nínú àwọn ìyàwó tó jẹ́ pé ẹ ti wọlé tọ̀ wọ́n. now nǹkan méjì ni ó ní wọ́n ń bá wa gbé atúntiwa wọlé tọ̀ wọ́n àwọn àáfàá wa jọ ń bára wọn fà wípé ó túmọ̀ sí pé tí n bá fẹ́yàwó ìyàwó yìí ti wá bímọ obìnrin kan síbì kan tẹ́lẹ̀ rí but ọmọ yẹn ò bá wa gbé ṣé mo lè fẹ́ question kan nìyẹn. ìkejì ọlọ́run ọba ní láwọn tẹ́ ẹ ti wọlé tọ̀ tá a bá ṣe acting nìkan pẹ̀lú ìyàwó yìí but mi tí ìwọlé tọ̀ mo wá change mind pé ok hajia mi ní interest mọ́ ọmọ ẹ tó bí fún mr alágbájá yẹn mo ní interest nínú ẹ̀ ṣó túmọ̀ sí pé a lè fẹ́ ẹ wá gbọ́ nǹkan tọ́lọ́mọba sọ ọlọ́run wá ní fa ilam takunu dakhaltum bihinna fala junaha aleikum. tó bá jẹ́ pé àti ìwọlé tọ ìyá ẹ̀ ó ní kì í ṣe wọ̀ of course ẹ̀yin máa létí ò gbọ́dọ̀ bá ní gbọ́ ọlọ́run bá létí lè gbọ́ afẹ́yà wọ́n ṣe acton nìkan lánàá brother lady sọ pé òkè òun ní wọlé tọ̀ òun ò mọ̀ pé bímọ tó fáìn tó yìí ọ̀rọ̀ ọlọ́run ni. Ah. <laughs> ó lè fọ́nì pọ̀tọ̀ láọ̀rọ̀ lọ́hùn ni pé òun ti change mind òun pé ọmọ ẹ̀ lòun fẹ́ fẹ́ after all òun kọ́ ló bímọ ẹ̀ fún now ọlọ́run wá ní lópin ìgbà ọlọ́run ẹ gbọ́ ọlọ́run fa ilam takunu da haltun bihin na falaju na tó bá jẹ́ pé ẹ̀ tí ìwọlé tọ̀ yá ẹ̀ ó ní na kò sí fún yín wàláì tọ́lọ́mbá bá lè wọ̀ àfi brọ́dà tí o bá wù ṣe àbí tí ò bá rẹ̀ ń tó máa cooperate pẹ̀lú ẹ̀. tí ìyá tiẹ̀ àti bàbá tí ò bá gbà ẹ ṣeun ok tí bàbá ẹ bá lóhùn ò gbà àbíyẹ lóhùn ò gbà mo fẹ́ bí léèrè ṣé gbígbà bàbá àtìyá ṣé condition ni fún validity marriage brother ok ti sísàlẹ̀ yín sọ. So, fine àfihàn ló kù. now but ṣẹ́ríbi táwọn àtàwọn ti wá ní problem rèé nígbà tó lọ́n sọ yí pé àwọn ọmọ ìyàwó yín tí wọ́n ń bá yín gbé lópin ìgbà tẹ́ ẹ̀ bá tí ìwọlé tọ̀ wọ́n ó jọ bíi pé condition méjì ni àbí àwọn àáfàá wa ní rárá condition kan ni kì í ṣe méjì wọ́n ní ó láwọn ọmọ ìyàwó yín tí wọ́n ń bá yín gbé tẹ́ ẹ̀ bá tí ìwọlé tọ̀ wọ́n ó wá fi kún pé ṣùgbọ́n tẹ́ ẹ bá ti wọlé tọ̀ wọ́n o ṣé ti ń sìn ó ní um, fa ilẹ̀ tọkunu dàkátùn bìhínà fọlájùnà ẹ̀hẹ́n tẹ́ ẹ báyìí tí ìwọlé tọ̀ wọ́n ni o ṣùgbọ́n tẹ́ ẹ bá ti wọlé tọ̀ wọ́n ẹ lè fẹ́ wọn mọ́ kò wá sọ pé ṣùgbọ́n tí wọn bá bá yín gbé o ó láwọn ọmọ ìyàwó yín tó ń bá yín gbé ṣé ti ń sìn kò wá sọ pé ṣùgbọ́n tí wọn bá bá yín gbé o wọ́n jẹ́ halal fún yín àwọn àfa wa ní first one yẹn kì í ṣe condition second one ni condition ó describe nǹkan tó common ni wípé nǹkan tó common jù ni pé ọmọ obìnrin á fẹ́ tọ̀yẹ́ ẹ̀ lọ tí marriage bá break most obìnrin wọn á fẹ́ mọ́mọ obìnrin sọ́dọ̀ bí òní kóun máa ránṣẹ́ á ní kójú òun lè máa tó nǹkan òun àfi tán bá ta padà níbi tó ń lọ lókù so ọlọ́run wá describe pé aṣẹ́léèwọ̀ fún yín pé kẹ́ ẹ fẹ́ àwọn ọmọ àwọn ìyàwó yín tó jẹ́ pé wọ́n máa ń sábà bá yín gbé ni àwọn àfáàní kò tí ì túmọ̀ sí pé tí ò bá bá yín gbé pípẹ́ ẹ lè fẹ́ ṣùgbọ́n a rí àwọn kọ̀ọ̀kan tí wọ́n takú pé rárá condition ni their are minority sayidina ali rọdíàláwọ anhu wọ́n ní believe ẹ̀ nìyẹn wípé tíyàwó èèyàn bá bímọ síbì kan lópin ìgbà tíyàwó yẹn kì í bá ti kó mọ́mọ́ yẹn wá gbé lọ́dún èèyàn èèyàn lè fẹ́yàwó yẹn tó ti yẹ fún òun ka méjèèjì kún condition but majority àwọn sọ̀hábà yòókù ìyẹn dẹ̀ làwọn àfa fi sí wọn ni rárá nǹkan méjì lọ́wọ́ bá darúkọ ń bẹ̀ yẹn ìyàwó yín ti fẹ́ táwọn ọmọ wọn bá yín gbé tẹ́ ẹ̀ tí ìwọlé tọ̀ wọ́n tẹ́ ẹ bá ti wá wọlé wọ́n nígbà tó wá yẹn fọ́sápẹ́ tẹ́ ẹ bá ti wá wọlé tọ̀ ó mì pé òfin yẹn change ṣùgbọ́n kò sọ pé tí wọn ọba wa bá yín gbé o a jẹ́ pé ó fìyẹn describe ni kò ṣe é ní condition ẹ jẹ́ ṣó clear now um, sísà mi tó béèrè question lẹ́ẹ̀kan mo rò pé tí rí ìdáhùn question yẹn so ṣẹ̀rí àyà yìí ó yẹ kéèyàn ha sórí ni bẹ́ẹ̀ ni ẹni tí ò tí mọ̀ lárúbáwá uh, suratul nisa is uh, chapter chapter six bọ́ni ẹni chapter four of the quran verse twenty two ṣé ti yé so that anybody bá propose sáwọn àbúrò wa àbáwọn ọ̀ràn àǹtí wa à á lọ wo categories tán fall sí wípé ṣé wọn ò sínú àwọn categories yìí ọlọ́run tí kò tán o ó wá ní wàhálà ìlú abna ikumu lẹ́dínà min asulabikum ó ní bẹ́ẹ̀ náà àwọn ọmọ àwọn ìyàwó àwọn ọmọ yín tó jẹ́ wípé ara yín ni wọ́n ti jáde ẹ jẹ́ ká wo ara yín ni wọ́n ti jáde yẹn ọmọ tó jáde láàrin èèyàn ó túmọ̀ sí pé èèyàn fẹ́ ìyá ẹ̀ kò ṣáà lè tu tiri pé ìyàwó foster son halal ni fúnyàn láti fẹ́ ṣe àpé ìrújú kan tó wà ń bẹ̀ yẹn ọlọ́run ní àtàwọn ìyàwó àwọn ọmọ yín tí wọ́n jáde lára yín àwọn àfáà náà tún bára wọn fà yẹn àwọn kan ní tí n bá fẹ́ ìyá ẹ̀ tó ti yé sìn látara pé mo fẹ́ ìyá ẹ̀ ọmọ ìyàwó tóun bá tóun bá fẹ́ kò sí nǹkan tó ṣe léèwọ̀ fún òun wọn ni rárá wọn nígbà tọ́lọ́wọ́n bá sọ yí pé àwọn ìyàwó àwọn ọmọ yín tó jáde lára yín ohun tọ́lọ́wọ́n bá gbà lérò pẹ̀lú ẹ̀ nìyí pé yàtọ̀ sáwọn ọmọ tẹ́ ẹ̀ bí tẹ́ ẹ̀ ń pè lọ́mọ ọmọ tó wá gbé lọ́dún èèyàn tó ti yé ẹ dádì dádì dádì ló máa pè yàn ó tẹ̀lé ó tẹ̀lé má jọmọ ìlú kan náà ni wọn tó ti yé ń sìn bí zayid bó ṣe jẹ́ lọ́dọ̀ rasulillah tó fi jẹ́ pé nígbà tí marriage zayid tó fẹ́ collapse òjíṣẹ́ ńlá ń wòye pé àtiwá tọ́ fún mi bí láti fẹ́yàwó zayid ẹni tó jẹ́ pé bí ọmọ ni fún mi tó ti yé ọlọ́run wá torí ẹ̀sọ́ ayàkálẹ̀ pé rárá o ẹ̀ tán o wọ́n ní ìyẹn ọlọ́run bá ń rí pass mi báyìí àwọn ọmọ yín tó jáde lára yín tọ́lọ́ ń gbà lérò pẹ̀lú ẹ̀ ní wípé yàtọ̀ sáwọn tẹ́yìn ń pè lọ́mọ tí kìí ṣe pẹ́ jẹ́ àbọ̀yàn ló sọ wọ́n dọmọ fún yín tó tẹ́jẹ̀ bá ṣe lọ́mọ àbí ọyàn ṣe lọ́mọ ìyàwó irú ẹ̀ èèwọ̀ ni fún yín tó bá kọ̀ ọ́ kò gbọ́dọ̀ wọ̀ wá lójú ẹ jẹ́ ṣó ọlọ́run wá ní wa antajima obìnrin ọ̀tẹ́yìn aṣeléwọ̀ bákan náà wípé kẹ́ ẹ pa sisters méjì pọ̀ nígbà tí kan sì wà ń lé tí ò tí ì kó jáde kò sí pé aṣetọ̀lá kọ̀ fún kì í dẹ̀ ṣe kó jáde láyé kí ẹ̀ wá káwọn méjèèjì pọ̀ haram ni. tá a bá sọ pé sisters méjì kò ń ṣe dandan pé káwọn méjèèjì jẹun bàbá kan náà o ó lè jẹ́ pé ìkànnù wọn ó jẹ́ sista fún kejì látara ìyá but bàbá wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni haram ni ó lè jẹ́ pé kan jẹ́ sísà fún kejì látara pé eh, bàbá kan náà ni ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ni haram ni wọ́n lè já sísà látara pé wọ́n jọ muyàn lọ́dọ̀ ìyá kan náà haram ni a gbọ́dọ̀ pa wọ́n pọ̀ but tí kan bá jáde láyé ta wá padà lọ sí the same family ara àwọn èèwọ̀ tí yóò bá máa wá ń kà tí ò fi tíra fún níwọ̀nyí wọ́n wá ní a ẹ ti fẹ́ ọ náà ti dáná ẹ tún gbọ́dọ̀ kò tọ́kẹ́ tún padà wá síbí mọ́ àwọn kan àwọn nínú àwọn tọ́lọ́hún wá ní kí wọ́n má já àfà ṣùgbọ́n tí wọ́n ronú pé ní ìdí máa ń wà ń gbà míì láti fẹ́ padà sí fámìlì ibi tí wọ́n ti fẹ́ àwórí àwọn náà máa wá ń dáhùn tí wọ́n ṣe máa ń dáhùn wọ́n á ní tọ́sán ọba dùn àmọ́ amujù kan lọ. àbẹ́ẹ̀kọ́ which means pé ilé ibi tá a bá ti fi ọmọ rí bóyá ọmọ yẹn wá ṣìwàhù lọkọ ṣe wá kọ ọ tó dẹ̀ mọ̀ pé àwọn tó sì da níwà wà ń fámìlì yẹn kì í ṣèwọ̀ fún kó padà síbẹ̀ àbí ọmọ wọn níwà tó da ọlọ́run wá palẹ̀ mọ́ngbà téèyàn òrò èèyàn wá padà sí fámìlì yẹn pé mo tún fẹ́ múyàwó ń bẹ̀ ó dá mi lójú tí kì í bá ṣe ń tẹ́sì ti yé tọ́balẹ́nìkan jáde láyé èèyàn á fẹ́ fẹ́ àbúrò ẹ̀ àbáǹtí ẹ̀ ó máa gbòdì lọ ọ̀pọ̀lọpọ̀ wọ̀láhì but mo wá fi ọlọ́run bá búra fún yín nígbà míì it is the best option fọkọ tó fi sílẹ̀ ẹ mọ̀ dí. tó bá jẹ́ pé báwọn orogún ṣe máa ń ṣe síra wọn láti ilẹ̀ lèyàn fẹ́ fi ṣe calculation sísà wa jáde láyé ó wá lábúrò tá a rò pé yes ah mind yẹ ọmọ tó lóògbé fi sílẹ̀ ọmọ ta ni ọmọ ẹ̀ náà ni tó kò possible kí yẹn wọlé kó máa wá gbà ń kó níbi tó yẹ kó ti yìn ín bí ìgbà tá a bá ló ń bá ń tiẹ̀ mójútó mọ́ ni. so ẹ rí i pé ìṣe yorùbá àṣà yorùbá lè kọ àwọn nǹkan kan tọ́lọ́wọ́n ọba dẹ̀ mọ́ pé wọ̀lá ìdáadáa wà ń bẹ̀ fún yín láṣẹ ní gbogbo níta bá ti ń lò bọ̀ tí kì í bá ti ṣe pọ́lọ́wọ́n ọba sọ ànábì sọ tán bá ti ní ọlọ́wọ́n ọba ò kọ́ ká tètè dira wa léèrè pé kí làwárí tá a fi kọ́ ju pé àṣà yorùbá àṣà yorùbá dẹ̀ fọ́jú. so tí kan bá wà láyé a gbọ́dọ̀ fẹ́ kejì tọ́ba jẹ́ sisters but tí kan bá ti jáde láyé àbá àti kọ̀ọ̀kan kò sí nǹkan tó ṣe léèwọ̀ pé ká padà sí the same family ó jáde láyé o wọ́n já o a gbọ́dọ̀ ní à ó ti kọ́ ọmọ kan nínú family yìí èèwọ̀ ni kò tún padà síbi tá a bá wò ó tó bá jẹ́ pé ẹni tó kọ̀ yìí kíkọ̀ tọ́ sí i nípa pé ọmọ wa ló jẹ̀bi ọ̀rọ̀ kò sí nǹkan tó ṣe léèwọ̀ pé ọmọ wa jẹ̀bi ọ̀rọ̀ wọ́n kọ̀ ọ́ ẹni ìwá lòun tún rọmọ míì nu fámìlì wọn wá ní hajj akílẹ̀ fíìl ọba sọ ẹ dákun torí ọba náà ọlọ́wọ́n wá ní ilà kọ̀tẹ́lẹ̀ iná kánà gọ̀fúrọ̀ rọ̀ṣìmà àwọn èyí tó ti ṣẹlẹ̀ síwájú kọ́lọ́n tó sọ yìí kalẹ̀ òun ṣe àmójúkúrò fún yín òun ò fi yẹ the last one ilà máa malakat àìmánukùn. yàtọ̀ sáwọn tá a lẹ́ bá san ẹ bá san ẹ bá tán yìí àwọn kan wá wà tá a ṣe léèwọ̀ fẹ́yìn ọkùnrin tí kì í ṣe pé wọ́n bá yín tan ní tẹ̀jẹ̀ wọn ò dẹ̀ bá yín tan ní ti pé ọyàn wọn ò bá yín tan rárá ṣùgbọ́n nǹkan kan ló ṣe wọ́n léèwọ̀ fún yín òun ní pé wọ́n wà nílé ọkọ kan tóbìnrin bá ti wà nílé ọkọ haramu ni mùsùlùmí ò gbọdọ̀ tún kọnu sí fóun fẹ́ẹ́ ẹ dákun ẹ gbọ́rọ̀ yé dáadáa. in fact kó tó wọlé ọkọ gan ni islam ti kọ́ fáwa wọ́n ní tí brother bá ti propose òjíṣẹ́ ńlá ó ní tẹ́nìkan bá ti propose sí wa tá a bá ti gba proposal ẹ̀ ó déèwọ̀ fún any other person láti wá tún make proposal lórí proposal sister. yẹn àfi tí ò bá mọ̀ ló kù. àó the ismail khatib awal àfi tó bá tún wá jẹ́ pé ẹni tí wọ́n kọ́kọ́ propose ẹ tó kọ́kọ́ propose yẹn ló fún ẹnì kejì ní permission pé ìwọ náà lọ fún ní proposal tiẹ̀ kó mú ẹni tó bá wò náà méjèèjì ẹ jẹ́ kí n tó àbẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n tó àlàyé yẹn ṣe. ṣe èèyàn lè wá bá ustaz wípé ustaz sísà kan bá bá bá ìwò òun tó yẹ yín wọn ṣẹrẹsì islam kì í ṣẹ̀sìn tó máa ń tọ́yàn ẹ̀sìn bó bá ṣe rí ni ká sọ ni kí ustaz bá dáná pé aláhu agba ajẹ́ pé àti pé méjì nìyẹn èmi náà ti ń rò pé fẹ́ propose sí ṣùgbọ́n lágbára ọlọ́run iṣẹ́ tó rán mi màá jẹ́ o màá dẹ̀ jẹ́ tèmi náà so sísà yẹn ló máa wá wò ẹ máa rò pé kíní yóò possible ni mo fi ọlọ́run bá búra ó ṣẹlẹ̀ ní community tiwa yìí mo dẹ̀ bá wọn tọ́lọ́wọ́n fi ṣe example mo bá wọn dúpẹ́ fọlọ́n pé àgbọ́yé islam wọn débẹ̀ they are happily married lẹ́nìí brother sọ fún mi ó ní wọ́n rán òun sí sísà kan ó ní but wàláhì ustaz òun ò mọ bóun ṣe fẹ́ fèsì ni mo ní kí ló dé onígbà tó ní kóun sọ òun wá ní sísà wo ó wá jẹ́ni tóun gbà lérò pé òun fẹ́ propose mo wá ní fine mo ní ẹ̀sìn islam ẹ̀sìn kánà bó ṣe bá ṣe rí ni nǹkan tó máa wá ṣe rèé ṣé wọ́n fi pé o lè jíṣẹ́ ẹni ẹ láì ní jàǹbá àmánà ó lóun lè ṣe mú ní wàá jíṣẹ́ tó bá wá jíṣẹ́ wàá sọ fún sísan pé òun nìkan wá kọ́ o àwọn méjì ni títí tàbá sọ pé òun ò ní láti mẹ́ni kejì pé tóun ti ń retí proposal rèé má wulẹ̀ bọ́ tó bá ní talẹ́ni kejì wá sọ pé my my honourable self so <laughs> tọ́lọ́mùbá wa jẹ́ kó kọ̀ǹsídà yìí pé. ìkan lòún fẹ́ múnú ẹ̀yìn méjèèjì ká mọ̀ yìí pé ọlọ́run ọba kọ́mẹ́ má wàá ṣàbòsí má wàá bẹ nìkíní yẹn jẹ́ and wàláhì ẹni tí wọ́n ní kó bá wọn jíṣẹ́ yẹn ni sísá yẹn gba proposal mo dẹ̀ máa ń dúpẹ́ fọlọ́n pé àgbà burú wọn má dẹ̀ jẹ́ sọ eléyìí bá gbọ́ kó ṣẹlẹ̀ kẹ má ní áá ah, ah, irú àwọn ni ẹ̀sìn ọlọ́run kọ́ ṣùgbọ́n tó bá ti wa lójú wípé sísà yìí ti gba proposal ẹnìkan wọ́n dẹ̀ tijọ́ ń sọ̀rọ̀ ijọ́ tó máa ṣe acton nìka kéèyàn wá lọ bá a wípé drop ẹni yẹn kò lẹ́tọ̀ọ́ àfi tó bá jẹ́ wípé ẹni tó lọ bá ṣìkejì yẹn kò hàn sí ó ti gba proposal ẹnì kíní ó dẹ̀ ti fún lésì. now ẹ jẹ́ kí wọ́n pàlàyé kankun kò tí ì túmọ̀ sí pé tán bá ti sọ fún wa pé lágbájá ti propose sí sísà kan any other person ò tún lè lọ propose mọ́ rárá lópin ìgbà tí ò báyìí tí fún ní answer wípé mo ti gbọ́ mo fi tó wọn létí ńlé wọn ló máa ṣe é ṣe it is still open sí any other person tó bá fẹ́ propose. ẹ ti léyìí mọ̀ yìí pé ẹ̀sìn islam protect interest ẹ̀yin obìnrin púpọ̀ wàláhì. ẹ rántí hadith tá a sọ pé fatima binti qais tó fi ń sọ fún anabi sallallahu alayhi wa sallam pé yàrá sallallahu ẹni méjì propose fóun abu jaham àti muawi ọmọ sufran òjíṣẹ́ ńlá wa ni má fẹ́ kíní má fẹ́ kejì èmi mú proposal kẹta wa now kí ni ìdí tọ́lọ́wọ́ bá fi fààyè bẹ́ẹ̀ sílẹ̀ fẹ́yìn obìnrin ni wípé ọlọ́run mọ̀ wípé decision ta la máa fẹ́ decision tó wúwo púpọ̀ ni téèyàn bá ti mú tó mú àti ipò oríire ìgbésí ayé ẹ̀ à dáadáa ni ó kù téèyàn bá ti ṣe ẹsẹ̀ gbẹ́ǹbi marriage ọ̀pọ̀lọpọ̀ for the rest of our life kò ń balance mọ́ wọláhì ó kú kó máa fi ímánì gbé pé àdèmọ́wó àdèmọ́wó ímánì ló kù kí a máa gbé ọlọ́run náà wọ́n fẹ́ fún yín ní chance pé kí decision yẹn kó tó di ta take as many proposals as possible may come nǹkan tẹ́yìn kan máa ṣe rèé ẹni tí ò báyìí tí ì dá yín lójú pẹ́ ti ṣèwádìí ń pẹ́ ó wù yín fẹ́ ẹ sọ pé mo ti gbọ́ brọ́dà máa fún ẹ lésì tọ́lọ́run bá ní kó lè dúró dìgbà tí máa fi fún lésì fọ́dí láìlan tójú bá dẹ̀ nǹkan tí ò lè ṣe sùúrù kó wá tiẹ̀ síwájú but the moment ẹ bá ti wá sọ pé mo ti gbà tó ti yé sìn á fẹ́ kí brọ́dà mi wá ṣe proposal nù but ẹ jẹ́ kí tí wọ́n fàlàyé kan kó o mo ti gba proposal ẹnìkan kò túmọ̀ sí wípé mi ò lè change mind o ó ṣe èèwọ̀ fẹ́lòmíì láti wá propose tó bá wà àwíà ṣùgbọ́n kò ṣe èèwọ̀ fẹ́mi èmi sísà láti change mind mi tẹ́lómi bá propose ṣé kò rújú ó rújú ọ̀dà brother a wá wá bá sista c Sister ni òun gba proposal brother b náà wá fẹ́ bá sista yìí haram ni fún un kò gbọ́dọ̀ wá torí pé ó ti mọ̀ yí pé brother a ti propose wọ́n tẹ̀ ti gba proposal lẹ̀ ṣé ẹ̀ ti clear but brother a wá propose sister c sọ pé òun ti gbà brother b ò wà wé àkótẹ́ wọn tẹ̀ mọ́ra wọn rí òun kàn wá ó dẹ̀ propose ní sister o pé ah ẹni yìí láwọn qualities kan tó wọn admire ju first one yẹn lọ tó ti yẹn sìn ṣe àpé brother yóò ṣe nǹkan tó jẹ́ haram it is halal for the sister to change her mind ṣé akdun nìkan ò báyìí tí ṣẹlẹ̀ irú yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́sí òye wọn ni ó dẹ̀ ṣàbòsí o ó ṣàbòsí ó ti gba proposal brother kan náà wá change mind ẹ̀ so àwọn nǹkan tá a fẹ́ kẹ́ ẹ mọ̀ rí pé àwọn ẹ̀tọ́ kan àtúnjẹ́ tọ̀ yín tẹ̀yìn náà mọ̀ mélòó mélòó ẹni tó ti wá fi ìtìjú ṣe marriage bẹ́ẹ̀ torí pé proposal wá brother ẹ̀ ó lè ti yọjú sílé kí wọ́n promise ẹ̀ ṣùgbọ́n acto tí ì ṣẹlẹ̀ sísá wá discover àwọn kan pé ah rárá eléyìí ò ṣe é fẹ́ o ṣé tí ń sìn ó wá ń di pé ha kí ni káyé ti wá gbọ́ wàá rójúṣe náà ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kó yé wọn yí pé wàláhì nǹkan tí mò ń rò ní tó ní ṣe pẹ̀lẹ́sìn ọlọ́run ọba ni mo rí i pé eléyìí mo fẹ́ mánéèjì ẹ̀ tẹ́lẹ̀ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn òye mo ti wá rẹ̀ ń tẹ̀sìn yé tọkàn mi balẹ̀ sí pé tó bá ń rújú ó ṣe é fọlọ́run ọba pè padà tó ti ń sìn táwa náà bá wà nípò òbí bá a ṣe máa dájọ́ yẹn ni mò ń sọ fún yín pé ṣó dẹ́ ẹ lójú pé ẹ̀sìn ló rò àwọn dáadáa tọ́lọ̀ ń sọ pé ó lè rò ló rò ló ṣe fẹ́ change mind ẹ no problem a ṣèlérí pa fẹ́ fún ni àti ìfun kò tí ì dìyàwó fún so we can change our mind. so for a sister as long as ti akdun nìka ò báyìí tí ì ṣẹlẹ̀ ó lè change mind ẹ ṣùgbọ́n ìkìlọ̀ kan rèé wọ́n máa ń fẹ̀sùn kan ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wípé wọn a máa wo material consideration kí lọkùnrin ní lọ́wọ́ ipò olówà wọn máa ń fẹ́ fi change mind àwọn ọmọ wọn regarding ẹni tó bá tiẹ̀ ti ṣèlérí pa àwọn fẹ́ẹ́fẹ́ irú yẹn kọ́ la fẹ́ fún yín ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ tẹ́ ẹ nífẹ̀ẹ́ tẹ́ ẹ̀dẹ̀ fẹ́ kó kó sọ́wọ́kọ́wọ́ ó ti gba proposal ẹnìkan ẹ wá wò pé ah ewu ńlá lélẹ́yìí má ṣe é tó bá ṣe á regret ẹ̀ for the rest of our life àwa fún la advice ó wá fẹ́ change mind ẹ̀ tó bá ní kò bẹ́ sì mọ́ ẹ sọ pé kán mú text ẹ̀ wá so ẹ̀sìn òṣè yẹn léèwọ̀ fún sísà tó ti yé brọ́dà tó dá lójú pọ́n ti gba proposal ẹnìkan ni ò gbọ́dọ̀ lọ ọ́fà proposal tiẹ̀ mọ́ ìdí náà dẹ̀ nìyẹn tí wọ́n fi tí wọ́n ti gba proposal wa ká ṣe ní kánmọ́kánmọ́ ká má pẹ́ lórí ẹ̀ because the more ti brọ́dà ń dìlé ẹ̀ the more ti chance wà fún sista láti change mind tán bá ti mọ̀ ọ́n sọ́dẹ̀ tí ní òkè kó wá múyàwó ẹ̀ níjọ́ báyà wọn á fún lọ́mọ tó wá ti sá pé àwọn ah, fẹ́ ṣe sábìsì ọdún méjì òun fẹ́ ṣiṣẹ́ ọdún kan kóun lè ra everything sílé tí ó ti yé sìn ọdún mẹ́ta yẹn within those three years many things may change level sista lè change level brother náà lè change so tó bá wá change mind ẹ̀ ká má dàá lẹ́bi pé ó ṣe change mind ẹ̀ since the afternoon ká ò tí ì wáyé so ọlọ́run wá ní àwọn tó bá wá jẹ́ pé acton nìkan àti ṣẹlẹ̀ èèwọ̀ ni fún muslim brother wọlé mọ̀kànlá àti mílẹ̀ nìta kódà tí kì í bá ṣe mùsùlùmí gan mọ̀kànlá ni pé ẹlẹ́sìn kọriyó ó fẹ́lẹ́sìn kọriyó a lè ṣe dáwà fún wípé máa bọ̀ nínú islam tó ti yé tó bá wá fẹ́ gba islam a máa encourage pé kó pe ọkọ ẹ̀ náà ṣùgbọ́n the moment tóun bá gba islam tọkọ ẹ̀ bá kọ̀ láti gba islam ohun tó so wọ́n pọ̀ ti já ó gbọ́dọ̀ wá ọkọ míì nínú ẹ̀sìn tó ṣẹ̀ ṣe yìí ṣó ti ń sìn ìgbà náà ló wá tọ́ fún wa láti fẹ́ a ní gbà á mọ́kọ ẹ̀ lọ́wọ́ káwá nítorí pa afẹ́wẹ́ sí islam ni yẹn ni pé kí yìgì yẹn kọ́kọ́ wáyé náà ṣó ti ń sìn káṣẹ̀ wàá pè sí islam ó rọrùn. so gbígba ìyàwó àwa tá a wà nísìn la mọ̀ ní nǹkan tìjú láyé ìgbà kan nǹkan àfihàn gan ni torí pé ọ̀lẹ́ kì í gbàyàwó bẹ́ẹ̀ ni nà láyé ìgbà yẹn iye obìnrin tọkùnrin bá gbà ló máa ń júwe bó ṣe jẹ́ èèyàn pàtàkì bó ṣe jẹ́ gbajúmọ̀ tó nùlù wọ́n láìdáláì. mo mọ àwọn èèyàn kan tó máa ń júwe wọn ní ó gba ìyàwó kan lé lágbájá ó gba ìyàwó kan lé tàmọ̀dò wọn ọ̀dẹ̀ sọ́nsọ̀ kìjú wọ́n ń sọ́nsọ̀ yìí pé a alágbára ló ń gba ìyàwó ọ̀lẹ́ ni tó kí wọ́n róbìnrin tó ti wà nílé ọkọ kan kí wọ́n sọ pé a kò tọ́jú ẹ̀ kí ló wá dọ́dọ̀ ẹ̀ máa bọ̀ níbi tó ti máa rí tìjú àwọn fi ń yan gan ni islam dẹ̀ ń sọ fún wa pé nǹkan àbùkù ni tó kí muslim brother má gba ìyàwó mùsùlùmí kó má gbà ti kèfèrí ṣùgbọ́n a lè pe káfíra sí islam tó bá wá gba ìsìláàmù tán àwa lè wọkọ̀ fún un ká má tàn kúrò nílé ọkọ ẹ̀ pẹ̀lú fífẹ́ káṣẹ̀tọ́ àna ìsìláàmù sí i náà. bákan náà ọlọ́run wá ní ìlà máa malakat àìmánukùn bá a ṣe wá ṣe léèwọ̀ fún yín láti fẹ́ àwọn obìnrin tí wọ́n bá ti wà nílé ọkọ ọlọ́run bá ní exception kan wá wà o kẹ́ gbọ́ dáadáa ilá máa malakat àìmánukùn obìnrin tó bá wà nílé ọkọ tẹ ẹ bá ti báwọn ìran wọn jagun ìyẹn àwọn tí kì í ṣe muslim ọ̀pọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ bá mùsùlùmí bíi tí jagun kò tí wọ́n bá ráwọn ọmọ ogun islam lọ jagun wọ́n wá báwọn kẹfẹ́rí jà wọ́n ṣẹ́gun wọn wọ́n wá kó àwọn obìnrin wọn lẹ́rú tí wọ́n àpélé ọkọ ni wọ́n wà the fact pọ́n wà nílé ọkọ kò ṣe wọ́n ní haram fún muslim tó bá pọ́n wọn fún gẹ́gẹ́ bíi wọ́ọ̀bù tì láti bá wọn láṣepọ̀ mo mọ̀ pé ẹ̀mí ẹ̀yìn obìnrin máa ń kọ̀ yẹn but wàláì òfin ọlọ́run ọba ni. so ìyàwó lọ́lọ́run wá sọ pé kò gbọ́dọ̀ lé ní mẹ́rin àwọn tó wá jẹ́ ẹrúbìnrin báyìí wọn ló ń kà ọlọ́run òfin límìtì sí. so ọkùnrin lè fẹ́yàwó mẹ́rin kó ní ẹrúbìnrin tó lé lọ́gọ́rùn-ún bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wàláì títí yẹn sìn now ó lè kóró ọ̀rọ̀ ọlọ́run ọba ni now. Um, ṣẹ́rí àyà yìí ó kó gbogbo àwọn tí wọ́n jẹ́ èèwọ̀ ó kó wọn sínú. mo wá sọ lẹ́ẹ̀kan mu ní a pín àwọn tí wọ́n jẹ́ èèwọ̀ yìí sóríṣi méjì àwọn kan permanently ni wọ́n jẹ́wọ̀ forever àwọn kan temporarily ni mo wá fẹ́ ṣàlàyé àwọn kan jẹ́ um, oh sorry before i go into that kí làwọn nǹkan tó ń ṣe marriage léwọ̀ oríṣi mẹ́ta ni àìdá ẹ̀jẹ̀ àbí ìbátan tọyàn àbí ìbátan tànà jíjànà fúnra ẹni tá a bá wo gba àwọn tí a kà sílẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún yìí ẹ̀ rí wípé àwọn kan ẹ̀jẹ̀ náà fi tan irú àbúrò ìyá àbúrò bàbá ẹ̀jẹ̀ la fi tan abẹ́ẹ̀kọ́ àwọn kan yẹn ni wọ́n fi tán irú ẹni tó bá fúnni lọ́yàn àbí ọmọ ẹni tó fúnni lọ́yàn tàbí kó ti di àbúrò fúnni ọyàn la fi tán. àwọn kan wá wà bàbá ìyá ò dà wọ́n pọ̀ ọyàn ò dà wọ́n pọ̀ ohun tó dà wọ́n pọ̀ ni pé àfẹ́ ọmọ ní fámìlì wọn wọ́n ń sìn ọlọ́run ní ọmọ tí ìyàwó ọmọ tí wàá lè fẹ́ àdẹ̀fẹ̀jẹ̀ tán àfọyàn tán kí la fi tán yẹn marital relationship therefore tọ́ba bí wá léèrè pé àwọn tí wọ́n jẹ́ èèwọ̀ fún wa láti fẹ́ kí làwọn nǹkan tó ṣe wọ́n léèwọ̀ wọ́n pín wọn sí oríṣi mẹ́ta àwọn kan ìbátan tẹ̀jẹ̀ ok àwọn kan ìbátan tọyàn àwọn kan ìbátan pé marital relationship jíjẹ́ àná fúnra ẹni tó ti ń sìn now so those are the three categories. bákan náà a wá rí i pé àwọn tí wọ́n jẹ́ ìwọ̀ ta ni wọ́n pín sóríṣi eh, mẹ́ta yìí a tún lè pín wọn sóríṣi méjì nípa wípé permanently prohibited or temporarily prohibited. àwa fẹ́ gbéyẹ̀wò ń sìn almuharramatu muabadan àwọn tó jẹ́ pé they are prohibited for us permanently. sẹ́yìn bá fẹ́ kọ hẹ́dì náà okay permanent permanently prohibited women. ṣe rí àwọn tí wọ́n wà prohibited permanently yẹn ìpín mẹ́ta ni wọ́n one permanently prohibited as a result of blood relationship two permanently prohibited as a result of uh, foster relationship bijomoyan and permanently prohibited for as a result of. Uh, um, marital relationship fẹ́tàn la fẹ́ wò ń sìn nínú àwọn tá a bá fẹ̀jẹ̀ tán àwọn méje wọ́n jẹ́ ìwọ̀ fún wa ẹ gbọ́ dáadáa àwọn méjèèje yẹn inú àyà yẹn náà ti fẹ́ yọ gbogbo àwọn tó jẹ́ ìwọ̀ nínú àyà yẹn fifteen ni wọ́n fún ẹni méje nínú wọn ẹ̀jẹ̀ la fi tán the al-umahat ẹ̀ tó bá jẹ́ ìyá fún ni a dẹ̀ ti sọ pé ìyá náà ni grandmother great grandmother ìyá náà ni ok permanently prohibited. ìkejì albanat gbogbo ẹni tó bá ti jọmọ fún ni ọmọ ọmọ náà sì rèé ọmọ ni permanently prohibited. number three al-akhawat gbogbo ẹni bá ti jẹ́ sista fún ni number one mothers. Number two, daughters. Number three, sisters. All Alright? Adẹ̀tí ṣàlàyé sisters here. Number four, al-ammat. Àwọn àbúrò bàbá lóbìnrin. In English, an aunt is a sister to one's father or one's mother abẹ́ẹ̀kọ́ nínú èdè lárúbáwá orúkọ tó ń pọ̀ wọ́n yàtọ̀ amatu yẹn a paternal aunt kọ́ọ̀là maternal aunt so ọlọ́run wá list maternal aunt aunt sọ́tọ̀ paternal aunt sọ́tọ̀ so ìyá ọmọ sister paternal aunt yẹn ni pé àbúrò dádì lọ́kùnrin àbúrò dádì lóbìnrin àbí àǹtí dádì lóbìnrin then maternal aunt àbúrò mọ́mì lóbìnrin àbí àǹtí mọ́mì ní obìnrin okay then number six àwọn ọmọ brothers number seven àwọn ọmọ sisters èèyàn àwọn méje yìí prohibited forever ni alright second category of those prohibited forever. Sorry, before we go there. Wọ́n ní there is a principle tá a máa fi mọ àwọn wo ló jẹ́ èèwọ̀ fún wa nínú àwọn tí a relate mọ́ by blood. Àti kàwọn méje ń sìn ṣọ́tún ṣẹ́kù àbí wọn ṣẹ́kù. Wọ́n ní there is one single principle wípé akọ́dùbò rọ́jòl mìíràn nẹ́sẹ̀ haramun àlehi illa arba'a pé gbogbo ẹni tó bá ti bá ọkùnrin tán by blood haramu ni fún láti fẹ́ wọn àti àwọn mẹ́rin àwọn wù làwọn mẹ́rin yẹn ọmọ ọ̀nkùlẹ̀ ok àbí ọmọ àǹtí ẹ̀ àwọn mẹ́rin náà nìyẹn ọmọ ọ̀nkù ọ̀nkù méjì ní lárúbáwá paternal uncle and maternal uncle àbí ọmọ aunt maternal aunt or paternal aunt lédè yorùbá àbúrò bàbá èèyàn ọmọ ẹ̀ lóbìnrin a lè fẹ́ so ká gbọ́yé wípé èmi àti sísà àjọjọ́ mọ̀ ọ̀yá àwọn ọmọ táwa méjèèjì bá jọ fẹ́ àtàbájọ bí wọ́n lè fẹ́ra wọn bẹ́ẹ̀ ni wọ́n láì wọ́n lè fẹ́ra wọn. irú ẹni tó bèmí lẹ́sìn ọmọ obìnrin tiẹ̀ ọmọkùnrin tèmi lè fẹ́ so tó máa sọ pé àbúrò ẹni àbúrò ẹni kí ló tún bójú fún kí ló ń wá hijab kiri fún ẹjẹ kájẹ kó yé wọn pé rárá o àbúrò láàlà o nínú sẹ̀ríà ọlọ́run wọ́n rí léètì lóòótọ́ pọ̀tù wọ́n lè fẹ́ra wọn. ìṣẹ̀dálẹ̀ yorùbá ló kọ́ ibùn lókè àwọn ìyá mi bàyá lásán wọ́n ṣe é máa fíìlì pé ah marriage haúsá marriage tó burú ni but lópin ìgbà tọ́lọ́wọ̀ bá tọ́pá burú ni kì í ṣàburú now mò ń bèèyàn kan jíròrò lórí ìṣe yìí lọ́jọ́ kan ó wá ní ṣé mi ìṣàkíyèsí pé ó pọ̀ nínú àwọn marriage lárúbáwá náà mo ní bẹ́ẹ̀ ni even nínú àwọn sahaba àìmọye à ń bọ̀ wá ráwọn hadith lórí ẹ̀ ẹni ẹ wá ní òun mọ àǹfààní kan tó wà ń bẹ̀ mo ní kí láǹfààní yẹn ó ní ní irú àwọn ilẹ̀ ibi tó ti jẹ́ pé àwọn obìnrin máa ń parọ́ ẹni tí ò bá wọn tan wọn á ní ìbátan ni tí ó ti yé sí pé marriage tó bá jẹ́ close family marriage bẹ́ẹ̀ yẹn obìnrin ò rí rọ́pa tó bá rìn òkú rìn ìyẹn nìkan wá kọ́ ó ní ó máa ń difficult kọkùnrin lòun ṣinú bí òun gbábó sísà jáde síta because tán bá wà lọ́wọ́ àbọ̀ àwọn èèyàn ẹ̀ náà ló máa pẹ̀tù sí lọ́kàn pé àbúrò ẹ̀ náà ni lọ́nà kan àìbẹ́ẹ̀ kọ́ ni ó ní sọ irú márèèjì yẹn kò ń já láyé tó bá tiẹ̀ máa já déwájú ọlọ́run ọba náà. so àwọn dáadáa ẹ̀kọ́ kan lèmi pè wá sí yìí o àwọn ibi tó kù sí làwọn kan máa wọ́n ní ah, rárá kò tiẹ̀ bá kò bójú mu àwa wá dáhùn pé tọ́lọ́run bá tilẹ̀ sọ pé àfàmì síbù ó bójú mu ẹ̀yin lè kórè rẹ̀ ẹ má ṣe ẹ léwọ̀ fáwọn èèyàn now so generally like i said gbogbo ẹni tá a bá ti bá fẹ̀jẹ̀ tán èèwọ̀ ni fún wa láti fẹ́ àfi tó bá jẹ́ kan náà àwọn ẹni mẹ́rin yìí àbúrò bàbá èèyàn àbí àbúrò ìyá èèyàn náà. nínú àwọn àyà tó jẹ́rìí sí eléyìí eh, káwo suratul ahzab chapter fifty títí ẹni bá ráyè kú chẹ́ẹ̀kẹ́. ọlọ́run fún àwọn tó ń ṣe léwọ̀ fún òjíṣẹ́ ńlá ń bẹ̀ ó wá ní àfi àwọn ọmọ táwọn aunt ẹ àbí àwọn uncles ẹ bá bí àwọn àfa wa ni kì í ṣe ànábì nìkan kì bá jẹ́ pé ànábì nìkan ni kì bá ti gbà láàyè fáwọn sọ àhábàǹgbà tí wọ́n fẹ́ ṣe é ó gbà láàyè fún wọn lápọn pé bẹ́ẹ̀ ni a lè ṣe é. now question kan wá wáyé wọ́n ní ok ẹ jẹ́ kí n lọ síbi almuharramat ilmufahara àwọn tó jẹ́ pé they are permanently prohibited as a result of family uh, marital relationship ẹnì kíní zawjatul ab yàwó bàbá àti mention ẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n wá ní gẹ́gẹ́ bí n tí mo sọ ìyàwó bàbá tá à ń sọ yìí it doesn't matter bóyá bàbá ti wọlé tọ́ àbí kò tí wọlé tọ́ once the acting ká bá ti ṣẹlẹ̀ èèwọ̀ ni fún ọmọ. ìkejì ó mú zọ́ọ̀jà ìyá àyàwó ẹni haram ni permanent prohibition ni. ìkẹta àròbí ìbà yẹn ni pé. ọmọ ìyàwó ẹni ọmọ tíyàwó ẹni bá ti bí tó bí mi, yẹn ló ń pè ní rọ̀bíbà haramu ni ṣùgbọ́n ẹ rántí pé májẹ̀mú kan wà pẹ̀lú ẹ̀ májẹ̀mú yẹn ni pé kọ́kọ́ tuntun yìí ti wọlé tọ ìyẹ́ ẹ̀ ó gbé lọ́dọ̀ wọn o kò gbé lọ́dọ̀ wọn o yẹn kọ́ ni iṣu ṣé ti yé wíwọlé tọ̀ yẹn ni iṣu. ẹnì kẹrin tó jẹ́ permanent prohibition. òun ni zawjatul ibn ẹni tó bá jẹ́ ìyàwó ọmọ ẹni. wọ́n wá ní fa ìdá àǹfààní wọ́n ní zawjatul ab wa zawjatul ibn la tahrum banatuhunna ala rojul kú ìzẹlẹ yìí o ẹ gbọ́ pẹ́sọ̀n yìí kí bàbá èèyàn bá fẹ́ yàwó ó wá lọ́mọ kan tó bí fẹ́lòmíì ó tó wá fẹ́ bàbá èèyàn ṣọkùnrin lè fẹ́ fine ṣẹ́rí ohun mo ṣe sọ pé a ń láti ha kinní yẹn sórí láti máa lè dá àwọn questions yẹn àwọn mẹ́ẹ̀ẹ́dógún yẹn bàbá brother tó ti yé ó fẹ́yàwó kan lédi yẹn ti wá bí ọmọ míì fẹ́lòmíì síbòmíì ṣé brother lè fẹ́ àbí kò lè fẹ́ ó lè fẹ́. àmọ́ ah, nkan tó ṣe léwọ́ naam tí ìyá yẹn bá padà bímọ fún bàbá èèyàn ọmọ tí ìyá yẹn bí fún bàbá èèyàn ṣé yẹn lè ọmọ tó bí síta ń ẹ correct ọmọ ìyàwó bàbá èèyàn ẹnìkan ìyàwó bàbá èèyàn ni ọmọ ìyàwó bàbá èèyàn tí òun ṣe bàbá èèyàn náà bí fún bẹ́ẹ̀ ni. ẹ ṣe sùúrù tí àpẹtìrà ni mò ń kà. wọ́n ní zawjatul ab wa zawjatul ibn la tahrum banatuhunna ala rọjò. fọyẹ jùzù lahu an yatazawwaja binta mra'ati abiyihi wa binta mra'ati ibnihi bittifaqil ulama wọ́n ní ẹnu àwọn àáfàá kù. ẹgbẹ́ dada lórí wípé ọmọ tóbìnrin bá bí síbòmíì kó tó wá fẹ́ bàbá èèyàn tóbìnrin yóò dẹ̀ fún ẹni yìí lọ́yàn tó ti orí sìn a lè fẹ́ but mo gbọ́ argument ẹni tó ń sọ̀rọ̀ yìí ó ní wọ́n jọ mọ̀yàn àìbẹ́ẹ̀kọ́ ta àti ta ọyàn ọpọlọ pọ náà. ok ok mo gba argument yín argument wọn ni wípé tí àyẹn padà wàá bímọ fún bàbá brọ́dà yìí good so ọmọ tó bí fún bàbá brọ́dà yẹn ó ti di sista ẹ̀ àbí fún brọ́dà yẹn ọmọ tọ̀hún yẹn ó ti di sísítà of category two category two yẹn làwọn wa ní. ẹnu àwọn kù lórí pé ó lè fẹ́ tó ti yẹn ẹjẹ ṣó clear na wọ́n ní irú ẹ̀ náà ni ọmọ tí ìyàwó ìyàwó ọmọ èèyàn bá bí ẹgbẹ́lẹ̀ yìí ìyàwó ọmọ èèyàn bàbá ti dàgbà ó ti lọ́mọkùnrin tó ti fẹ́yàwó kọ́mọ ẹ tó fẹ́yàwó yẹn lédi yẹn ti bímọ kan síbì kan ẹ jẹ́ ká wá sí kátígórì tọ́lọ́run ṣe léwọ̀ yìí àárín nǹkan tá a lè fi náà kẹ́ out lẹ́yìn kẹ́ẹ̀kan ṣe ṣe pé àà ah, ah, age gap yẹn ti pọ̀ jù náà jonathan nsìn but age gap wàláhì tẹ̀láì recently mo ti ẹ̀ ń ráwọn ìṣe kan lọ́dọ̀ àwọn tí ò tiẹ̀ mẹ̀sìn ọlọ́run ọba rárá mo á wò pé á ah, ọ̀rọ̀ ọlọ́run ọba òdodo ni a máa jẹ́ ẹ pọ́fẹ́sọ wọlé sọ́yìnká mo kà á nu pépà ìgbà tó má ìyàwó ẹ̀ tó má láti yìí tí àwọn pé student ẹ̀ ẹ lè má wà wẹ́à ẹ tí kì bá ka pépà nù yín lè má wà wẹ́à ó dẹ̀ kẹ́yìn náà má ka pépà ó yẹ kẹ́ ma it's true ó yẹ ká ṣẹ́rí the part pẹ́ ń lo jilbab àwọn kan ti believe pé ẹ rí kọjá igi igi mú yín gan ẹ̀ rí ẹ surprise wọn the current mi ní kẹ́ máa kàkà kúkà but àwọn nǹkan tó ń lọ ń lù ú àwọn nǹkan tó lè ṣe yín láǹfààní nínú ẹ̀ kì í ṣe èèwọ̀ pé kí sísà náà mọ̀ ọ́ pé ká fẹ́ sọ̀rọ̀ ká lè contribute positive kì í ṣe wọ̀ àwọn ti underestimate intelligence wa but bẹ́ẹ̀ bá tẹ̀ nílò anywhere ẹ jẹ́ káwọn ọmọ yín gan mọ̀ pé mọ́mí àwọn gan mọ nǹkan tó ń lọ now wọlé sọyìn kángbà tó má rì mi ì mọ nǹkan tó yọ báírò tí mo compete age difference wà láàrin wọn àti àwẹ̀ twenty seven years ni tó bá jẹ́ àfa kan ló ń ṣe gbogbo ayé ló máa gbọ́ wàláì tẹ̀láì ẹnìkan náà tún ṣe tiẹ̀ recently tí mò ń try láti compete mo work ti ọjọ́ twenty nine years recently nínú kò lè last week lọ wọ́n ní àwọn tí ò tiẹ̀ ní islam gan wọ́n ń ṣe kinní yìí kò dẹ̀ raise any question but tó bá jẹ́ pé muslim ló ṣe wọ́n ní ah, bẹ́ẹ̀ tí wọ́n ṣe sọ nìyẹn so ọmọ tíyàwó ọmọ ẹni bá bí síbò míì ọlọ́run ọba ò ṣe é léèwọ̀ àrí text tó kọ́ now wọ́n ní láti rán wa létí àwọn tí wọ́n jẹ́ èrò fún wa as a result of marital relationship wọ́n ní gbogbo obìnrin gbogbo obìnrin tó bá fi marital relationship tán ló jẹ́ halal àyàfi ẹni mẹ́rin one ìyàwó bàbá two ìyá ìyàwó three ọmọ ìyàwó ẹni téèyàn ti wọlé tọ̀ and four ìyàwó ọmọ ẹni àwọn yẹn la bá fi marital relationship tán gbogbo àwọn yòókù jẹ́ pé marital relationship náà la fi tán wọn kì í ṣèwọ̀ fún wa tó ti yé so nǹkan tó kù òun náà ni àwọn tí ìmíì wà tí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́kẹrin ìyàwó ọmọ now nígbà tá à ń to blood wọ́n ní gbogbo ẹni tá a bá fi blood tán ló jẹ́ èèwọ̀ àfi ẹni mẹ́rin nígbà tá à ń to ti ìbátan marital wọ́n ní gbogbo ẹni tá a bá fi marriage tán ló jẹ́ halal àfi àwọn mẹ́rin one ìyàwó bàbá ẹni of course marriage la fi tán two ìyàwó ọmọ ẹni marriage la fi tán three ìyá ìyàwó ẹni marriage la fi tan four ọmọ tíyàwó ẹni bí lópin ìgbà tó bá jẹ́ pa ti wọlé tọ ìyẹ́ yeah, marriage la fi tan lẹ́yìn gbogbo wọ̀nyẹn gbogbo àna pátápátá a lè fẹ́ wọn. àti ìdébẹ̀ tó ti yé gbogbo àwọn tá a kà ń sìn àwọn pa in fact mo gbé mo mo láì bẹ ṣe bèrè yẹn àwọn tí mo kà yìí permanently prohibited ni so kó ba lè yí ìsìnkú aláti fọpọlọ dì mú àní fẹ́ kọjá ibi tá a fi mọ́lé nìyí sìn sọ àwọn ọmọ bá ṣe máa tó nóòtì yẹn ṣẹlẹ àwọn issues yìí àwọn issues yìí a lè máa wò wọ́n pọ́n wà theoretical ọ̀rọ̀ inú ìwé ni wàláhì ó ń ṣẹlẹ̀ ní real life tó jẹ́ pé àwọn míì gbogbo nǹkan náà fi bára wọn mu nǹkan tó fi eliminate wọn tí family sọ fáwọn ò gbà nǹkan tí ò sákọọ́lẹ̀ fún bó ṣe wọ́n léèwọ̀ ni. táwọn bá wà nírú situation yẹn bó tiẹ̀ jẹ́ pé àkájìá ọlọ́run kò ṣe àfàlẹ̀ yìí náà ẹ bá a dá sí i ẹ lè ṣàlàyé pé wẹ́ tí kì í bá ṣe pé tíṣà eré nǹkan tẹ́mi ẹ̀ kọ́ lára brọ́dà yìí àwa ò mọ nǹkan tó ṣe léèwọ̀ tó bá jẹ́ ẹnìkan ọlọ́run ní ká fi contribute tọ́lọ́run bá ní wọn ó lò papọ̀ wọ̀láì ó lè jẹ́ sábàbí dáadáa fún wọn lọ́jọ́ àjíǹde so ìbá yìí tá a kọ́ yìí mo bí ọlọ́run ọba kọ́lọ́run jẹ́ ká lè rántí ẹ̀ so àwọn tá a kà lé nìyí those fifteen persons are prohibited for us to marry nínú wọn àwa aṣa àwọn tó jẹ́ pé permanent prohibition as a result of okay. love relationship àwọn méje permanent prohibition as a result of marital relationship àwọn mẹ́rin káháwà yẹn sórí tó bá di next city inshallah a proceed láti bẹ̀. naam. naam salaam aleykum sir. aleykum salaam wa rahmatulah. mo ní pé sísà kan ó ní pé ọ́ní sísà kan ó wà ní ọkọ. ṣùgbọ́n ọkọ ẹ̀ jẹ́ addict ó máa ń lo drug. no i thought you wanted to remind me of the last week question. òun náà ni. ok ok ahan. Uh-huh. na um, ọkọ ẹ̀ jẹ́ addict ó máa ń lo drug. ó wá lóun wá ń bá àáfà kan sọ̀rọ̀ lórí fóònù. mo ti rántí details yẹn. na but fún àǹfààní àwọn tí ò sí mi last week máa ṣe fẹ́ kẹ́ ẹ conclude ẹ̀. so pray okay. to the end. ó wá ó wá ń bá àáfà kan sọ̀rọ̀ lórí fóònù pa bọ́kọ̀ ẹ̀ ṣe rí. àáfà yẹn wá encourage ẹ̀ pé kó divorce ọkọ ẹ. ipe tó bá divorce ẹ ó kọ́ encourage ẹ kó divorce ọkọ wá lọ sọ́dọ̀ ọkọ ẹ pé kó divorce yẹn ìyẹn lòun ò fún ní divorce ó wá lòun máa ṣe fún un mm. ó wá bèrè lọ́wọ́ àfa yẹn pé ọkọ òun ò fún òun kò jẹ́ jẹ́ kó òun ṣe pé òun máa ṣe fún ọkọ ẹ àfa yẹn ni pé kó ṣe kúlùrù mm. ìgbà tó wá ṣe kúlùrù mm, àfa yẹn wá sọ fún pé kó tiẹ̀ tó ṣe tán làfa yẹn sọ fún tó bá ti ṣe kúlùrù kó fẹ́ òun. so ó wá ṣe kúlùrù kò kò ṣe pé lọ sọ́dọ̀ ẹni àfa ó ṣàṣekú ó kò nílé ọkọ ẹ̀ wá fẹ́ àfa táwọn wí. ìgbà tó wá fẹ́ márèjì yẹn ò láti rárá kó tó kò ní ọ̀dọ̀ àfa náà ọkọ alákọ̀ọ́kọ́ ẹ̀ wá bẹ̀ padà pé òun máa lọ fún tẹ́rápì pé kó fẹ́ òun padà ọkọ yẹn wá sọ fún pé kò need àti ṣe àwọn onídìí àti ṣe another marriage kò fẹ́ pé kò ṣe pé òun fún divorce in the first instance aleykum salaam. salaam aleykum. wọ́n ní òun wá wá confused pé ṣé lóòótọ́ ni kò yẹ kóun fẹ́ kò yẹ kóun tún ìyàwó ṣe ọkọ òun alákọ̀ọ́kọ́ then nínú answer kan wá gí. ẹ má ti ọkùnrin ẹlẹ́ẹ̀kejì yẹn ṣe because kò sí divorce tó wà. tó máa correct ṣùgbọ́n náà ó sì máa ní láti àti second marriage yẹn ó máa wá jẹ́ oṣù kan under um, islamic wá fún mi ok uh, fáwọn tí ó dà pé microphone yẹn ń gbọ̀n ní bóyá bẹ́ẹ̀ ni ni sọ ni pé. ẹnì kínní tó fẹ́ sísà yẹn ó fẹ́ lórí invalid situation tọ́lák tó wáyé láàrin ọkọ tí ó mà yẹn kọ́kọ́ fẹ́ tó fi wá fẹ́ àtòun tó fi wá fẹ́ nìkejì tọ́lák yẹn ò correct therefore ìgé ẹlẹ́ẹ̀kejì yẹn wọ́n so lórí ìgé oníyìgì ni abẹ́ẹ̀kọ́ wọ́n ṣe ní marriage yẹn ò valid up to that point i agree with them pé marriage yẹn ò valid èyí tó wá ń ṣe tí sàmílẹ̀ mọ̀ ni pé wọ́n wá ní tí wọ́n fẹ́ opt out of that invalid marriage ó ń láti ṣe húlù oṣù kan àìbẹ́ẹ̀kọ́ àìdá oṣù kan ó lè jẹ́ wípé àwọn àfáà ní kó ṣe àìdá meaning that wọ́n fẹ́ fi establish bóyá ó ti lóyún sínú fún that second person or not but èèyàn á bèrè question tí ò bá sí marriage paternity ọmọ tó bá wá gan tó ti ń sìn eh, it cannot belong to the man torí pé marriage tí wọ́n rò fáwọn ṣe is not a valid marriage but bí you said the scholar said so wọ́n ní kò ṣe rí dà nǹkan kan àtàn tó ní nìkáhù ṣubha nìkáhù ṣubha ni pé marriage tó wà of doubtful nature yàtọ̀ sí marriage tó dẹ́ni tó fẹ́ ṣe lójú pé this one is invalid tó kàn decide láti ṣe an invalid pain wọ́n máa ń fáwọn kan ní benefit of the doubt wípé bóyá wọ́n ṣe é nípa àìhàn sí wọn dáadáa pé kò valid irú yẹn wọ́n máa ń pè ní nìkan ṣùgbà wọ́n á ní bó tiẹ̀ jẹ́ pé ní bá ṣe ṣìnà ẹjọ́ kánà ní kòkókò àbí káfọ̀kò pa ló wà nù sẹ̀ríà torí pé márèèjì tẹ́nì yìí ṣe kì í ṣe wípé ó ṣàyàlélẹ̀ sọ́lọ́hún ọba àwọn nǹkan kan tí ò jọra wọn lòun ń rò wípé jọra wọn tó fi ṣe marriage wọ́n á wá excuse wọn from that punishment tó yẹ kí ó bá wọn wọ́n ń pèrò nìkan yẹn nìka ṣùgbà bóyá bẹ́ẹ̀ ni wọ́n pe léyìí sí wọ́n ṣe ní tó marriage yẹn ò valid kí sísà ẹ ṣe ìdá oṣù kan kí wọ́n lè fi wà sure wípé ṣó bímọ fẹ́ ṣó lóyún sínú fún ẹni yẹn àbí kò lóyún sínú but i think the best i can say ni wípé èmi gan máa ní láti investigate how they arrived at that decision but pípé marriage yìí kejì yẹn ò valid that one there is no doubt about it. ọkọ alákọ̀ọ́kọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni tí ìgì àkọ́kọ́ ò bá rí kò ní ìdíkùn tó a kàn ṣe tẹ́wọ́bà á bẹ̀ lọ́wọ́n ọba but that is subject to tọkọ àkọ́kọ́ bá rẹ̀ láti gbà padà. yes question number two or uh, question number one now. nọmba one tèmi ni. sáwọn àlejò. aleykum salaam. sáwọn àlejò sá. aleykum salaam. àwọn kan náà mo fi ní kankan. naam. lórí ọ̀sẹ̀ ẹ̀ka sílẹ̀ ní ọ̀sẹ̀ ìjà. naam. ìdí sí àwọn pàtàkì nìka. naam. àwọn ohun tó jẹ́ pàtàkì nìka. lára bẹ̀ ni pé tẹ̀ka sọ pé obìnrin láti nífẹ̀ẹ́ ẹni tí tó bá ní láàrin ibi tí a ti ń sọ̀rọ̀ lọ lẹ́tí ní ìdí importance wà fún pé bóyá kí wọ́n bá àwọn brọ́dà sọ̀rọ̀ àbí kí wọ́n dá wọn lẹ́kọ̀ọ́ nípa bíbá gbé obìnrin àti bíbá obìnrin lò pọ̀ bọ́sà àkíyèsí ni wọ́n kọ́ fẹ́ pé kí n tó ask kí n tó sọ question mi àkíyèsí yẹn ni wípé ní ìgbà tí ní ìgbà tí wọ́n bá ń tá bá ń sọ̀rọ̀ nípa ìbágbé ọkọ àtìyàwó sà nǹkan kan máa ń ṣẹlẹ̀ tó yẹ pé nígbà tí àwọn sisters bá wá ń fi ọ̀rọ̀ lọ ó máa ń dàbẹ́ pé the problem is not doesn't begin from I mean, sexual intercourse nǹkan kan wà tó yẹ pé àwọn sisters ń gbòǹgbẹ̀ tí kì í ṣe intercourse òun mm. ni quest for love. Now táwọn brothers bá fẹ́ ṣe critical fún àwọn sísá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà súnà ẹ̀ náà sàṣẹ́wá tí wọ́n máa ń tẹ̀síwájú ní pé pàtàkì nìkan ni pé ká lè kàrà ro ká má ṣe ṣìnà kíníkan but ó rẹ̀ pé ní àkíyèsí nígbà táwọn sísá zan sọ̀rọ̀ ni pé most brothers ohun tí wọ́n fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ gbọ́ bùkátà ara wọn. wọn ò ní pé nǹkan pàtó báyìí ni obìnrin tí mo fẹ́ yẹn là kéèsì so many sisters would have seen a brother pé àwọn like brother yìí mo dẹ̀ fẹ́ love brother yìí. Okay. love is seen is not existing in the dictionary of the muslims. Okay. so nǹkan tó fẹ́ ṣe ni pé a fẹ́ ṣe ṣìnà a dẹ̀ fẹ́ ṣe nìkà. sister ò wá sex so to say they no. want to be pampered. Yes. but brothers àná kí ni mo ti fẹ́ sílé mò ń fún lóúnjẹ mi ìdẹ̀sí kíní ìdèmí ìfijẹ́yà so sisters will still feel like i am still lacking. torí pé ìfẹ́ gangan tí mo fẹ́ mi ò rí in that marriage the only thing they are saying is food shelter clothes and sex okay. Oh. love is out of it. Oh, yeah. now my question sir. Jazakillah, so let me pass a quick uh, comment on that. Um, Allah, it is well said and well noted. It's more of a message for the brothers than uh, a question um, hadith òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam kan màá ràn yín létí ẹ̀ láti fi jẹ́rìí sí pé kífẹ́ wà ń bẹ̀ ara dáadáa ni. ẹran tí ẹnìkan tó wá bá nàbí pé yàrá sọlọ́lọ́ hatọ́tùm ra'a ànábì wa abilé rẹ̀ pé ànàzọ́tà ilé ha tí o ti wò ó omi rárá. definitely ẹni tó lóun ti ṣe xidba fóbìnrin tí o ti wò ó ó máa láwọn nǹkan kan tó ti gbọ́ nípa ẹ̀ tó rò yí pé dáadáa ni ànábì wa ni là lọ wò ó torí wíwò yẹn ó ní òun ni á jẹ́ kẹ́mi yín fàmọ́ra fọ̀húwà áhàrá ayẹ̀dùnmọ̀bẹ̀ náà kùmà lọ wò ó téèyàn bá rí yàn tó wúyàn ó láìkìlì kẹ́mi lean kẹ́mi fàmọ́ láti fi jẹ́rìí sí pé bẹ́ẹ̀ ni kí feeling wà fún ẹni tí wọ́n fẹ́ fẹ́ ara ẹ̀ ni mo gbà lóòótọ́ sísà ẹ jẹ́ ká excuse àwọn brothers fún pé unfortunately circumstance ọ̀pọ̀lọpọ̀ dàgbà sí eh, ó fẹ́ jẹ́ kó dàbí ẹni pé a choice between two difficult things ni it's either kó ṣe janjabura fully yẹn ni pé kó tàpá sẹ́sìn completely láti ṣe the bobo nice stuff tó ti yé.

so much so that lẹ́ni ìsìn táwọn afá náà wá ń kọ́ pé ara ẹ̀sìn ni o àwọn náà máa ń text love messages tó ti ń sìn brother wa ni à ẹ̀ máa gbọ́ nǹkan ó wá ń ṣe àwọn ọ̀gànlé mọ̀ àwọn sọpá wọláì àwọn náà ń text love messages àwọn náà ń sọ fáwọn ìyàwó pé we love you tó ti yé kì í ṣe yorùbá ní sex kéèyàn wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó yẹn kó má tẹ̀ sí kó kàn fọwọ́ kó kàn fọwọ́ kó mọ́ra lásán if something ọ̀pọ̀lọpọ̀ wọn ò tẹ̀ rò kó necessary rárá so ó ti wá dé lẹ́gùn pé táwọn agbọ́n bá ń sọ ń sìn a ti fẹ́ ìjọ ríranù lójú wọn but àwa náà la lẹ̀ bí ẹ̀ reason ni pé ẹni tó ń kọ́ ni kò gbọ́dọ̀ overlook àwọn kan tó jẹ́ pé ó pàtàkì débi pé tí ò bá sí ń bẹ̀ gbogbo essence marriage gan ó máa fẹ́ dànù but màá bẹ̀yìn pé ẹ mú sùúrù fún wọn èyí tọ́lọ́n bá ní kó láǹfààní àti kọ́ ara alẹ́ ẹ̀ kó pè sákèésì lórí àwọn kan báwọn yìí ẹni tí ò bá láǹfààní àti kọ́ nípa pé kò tiẹ̀ rójú ẹ̀ ńlẹ̀ ẹ̀mú sòrò àti ń pàkíyèsí wọn sí díẹ̀ díẹ̀ ṣẹgbọ́ jazakillah ọ̀fẹ́nà for that contribution now to your ah, question. no my question is lórí nǹkan tí anabisa asala sọ pé kó lọ wò ó dáadáa. now mi ò fẹ́ ṣí ọ̀rọ̀ yìí gbọ́. now mi ò dẹ̀ fẹ́ fi làákàyè mi fi hmm. tú. now lára pé lọ wò ó dáadáa sá. now ẹ má be permitted to use in my understanding the word. now mo sì pé lọ wò ó dáadáa yẹn. ní àgbọ́yé tèmi ó kọjá pé yọjá mo fẹ́ rí ẹ torí pé nsàt ẹni tí yàn fẹ́ mo ti lẹ́mi ò bí pé àti bímọ ọkùnrin kọ́mọ mi wá pé àhùnmù mo rí kan mo ṣó ìtì kọ ṣó ìtì ìsọ fún ó lóun fún a máa ní nǹkan tá a máa ṣe a máa máa lọ pé èrè ẹ̀ka ìfẹsigéètẹ̀ tàbí kí níwò ẹ̀gbọ́n ìlọkùnrin yẹn bá aṣọ rẹ̀ sọ ṣọ́ọ̀ṣì ni máa ń bá aṣọ̀rẹ́ kó o lè mọ́rú obìnrin tí ó di pé o máa invest feelings ẹ̀ lé lórí. kí sísá náà wá wò pé tàbí ọmọbìnrin pé ṣó ti sọ fún ẹ pé òun fẹ́ fẹ́ máì tí fún létí ìwọ náà tún fara balẹ̀ lára wíwò dáadáa ní sars mo ṣe o ṣé kì í tí máa já sí parties. ọkùnrin kìí ti bà. no uh, bẹ́ẹ̀ kí n call attention sí nǹkan kan. okay wíwò tí ànábì sọ pé kẹ́ni ẹ lọ wò ó títí ẹ sè i think it's more of a physical appraisal of ẹni tó fẹ́ fẹ́ pé sẹ́mi ẹ̀ pàmò however investigation irú èèyàn tá a fẹ́ fẹ́ ilé tó ti jáde irú iṣẹ́ tó ṣe ìyẹn ò tẹ́ ẹ ní ìdìpá àná ó wà nílẹ̀ tẹ́lẹ̀ rí títí ẹ sè so i'm saying yes it is still correct wípé mo fẹ́ wo owó èèyàn tí ó wá propose sí mi bó ṣe rí kí n tó gba proposal mi ò sí wrong. and the brother too. Uh-huh. as in kó wo investigate. ah kóhun tó propose ẹ kó ṣe investigation. then sister can wait like two three months. brother ló máa sọ pé kí tóun ò lè dúró mọ́. ẹ̀yẹ tó bá nífẹ̀ẹ́ á lè máa lọ. of course. ok alhamdulilayi. àbú àwọn afa mi ìgbàgbé proposal yìí àwọn nǹkan kan ni mo kàn ní láti yanjú náà tó ti yé sìn nǹkan tí mo nílò ṣe tó bá jẹ́ pé tó máa yanjú àbújá ló wà ẹnìkan lòun ti bá ṣe business rí àwọn jọ wà lọ́fíìsì rí wọ́n á bí pé ẹgbọ́n wọn ní ẹ wà lọ́fíìsì pẹ̀lú brọ́dà yìí lóní bẹ́ẹ̀ ni ó propose mi ah sísà ṣe sùúrù ọ̀rọ̀ pọ̀ but ó máa tó april kí n tó wálé tó ti yé sìn tó bá ń tẹ̀yìn láago sísà this wetin is too long ẹni kó mú sùúrù ni tójú bá ń kan jù awẹ́lómi but àwa náà ò gbọ́dọ̀ fi falẹ̀ unnecessarily reason ni pé tó bá jẹ́ni tẹ́mi ẹ̀ ti fà tírètí yẹn bá pẹ́ jù tó ti ń sìn nǹkan máa ń ba but all you need láti mọ orú èèyàn tá a fẹ́ lo ìgbésí ayé wa pẹ̀lú tó ti ń sìn wàláhì you need to investigate it àṣọ tó pẹ́ jù ìyẹn ti yàtọ̀ fún wípé agba proposal tó ti ń sìn àwa ni ó kẹ́ ẹ́ ti gba proposal àti gba proposal ìjọ wa ni a dùn nìkan yẹn àbúmáṣẹ́ àfàmáṣẹ́ bí ọdún mẹ́ta kan náà tó ti ń sìn lẹ́yìn tá a ti gba proposal ìyẹn yàtọ̀ sí pé rárá mo fẹ́ ṣe investigation kí n tó gba proposal tọ́ta bá ń tẹnu àtẹ́sọ̀rọ̀ courtship courtship tá à ń discourage ni pé a ti gba proposal wọ́n ti ń lọlé ara wọn ẹ òun ló fẹ́ fẹ́ fi salágbájá ọdún kìíní ọdún kejì nǹkan tá à ń sọ pé ó wrong nìyẹn so clear jazakallah khairan. ẹ jẹ́ yín sísà tẹ́ ẹ̀ tí ì lọ́kọ ẹ gbọ́dọ̀ yé dáadáa o tó bá propose gbogbo tó bá ní ìkẹ́ ṣèwádìí ń pẹ́ ẹ ṣèwádìí ẹ̀ wọ́n lé lóhùn ló máa ń gbé fẹ̀sìn lè kéwú ó mọ quran bíi sùdéèsì ni kòkó tán o wọ̀láì kòkó tán and one other thing i must add is this èyí tó pọ̀ jù náà àwọn sisters kan fẹ́ lọ́kọ sheikh àbí ustaz máa ń bi léèrè ẹnìkan fẹ́ lọ́kọ wọ́n wá bi mí léèrè mo wá dá wọn lóhùn mo ní èmi ò lè mọ́ bí àwọn méìtẹ̀ ẹ tọ́ bá ní bọ́dà ń bínú bí àǹjọ̀nù wájú nìkan ló ti máa bínú. tí n bá ń kọ́ ń kéwú á sì fi pamọ́ àwọn tọ́jọ jẹ́gbẹ́ tọ́jọ ń ṣọ̀rẹ́ àwọn ah, ṣé bọ́lágbẹ́já ustaz ó jẹ́ ń tún kíláàsì o iná ni tó bá jáde síta so ìmí ìtàn bá bí mi léèrè máa ní ah, mo mọ̀ ọlọ́mọ kéwú tó lẹ́kọ̀ọ́ but mi ìmọ̀ tán o ẹ lọ bí àwọn tán bá jọjọ́ rẹ̀ so ara investigation náà ni so if you need to do as much as that ká tó fún lẹ́sì kó mú sùúrù tí ò bá lè mú sùúrù kó wá mi now question number number kí ni ó mú. number eight. number eight eh. so number nine now. ẹ eh, no number six go lè me sorry ẹnìkan ní kí uncle mi ṣàkíyèsí ṣé lórí ìtumọ̀ dáhùn yìí. ẹ number seven let down kan. no mi ì bá ní so that yíyà kiri ò ní pọ̀ tó ti yé yín ẹni tó question la máa ń fún ní chance pé tí buy it ìtì clear to indicate àti tó bá jẹ́ pé ẹ ní nǹkan tó against nǹkan tí mo sọ màá fún yín ní chance ṣé bọ̀tí kì bá ṣe pé ní evidence against nǹkan tí mo sọ kí n tó ṣàwọn èèyàn lọ́nà tó bá jẹ́ pé contribution àbí further clarification lẹ́fẹ́ ẹ máa lóde tán nìyí ẹ má gbìnú ṣe gbọ́. yes question number nine. number eight. number eight bisimilah. ẹ mo fẹ́ kẹ́ fi dáhùn question mo ti dáhùn ẹ. no mo fẹ́ kẹ́ fi dáhùn first question tí mo béèrè tí mo fi take number one. what was that question. pé sísà tí ọkùnrin ṣe tó tọ̀ láàkì. good wọ́n ní ọkọ kọ sísà kan ó wá wà nínú ìdá kò tí ì parí ìdá ẹnìkan wá propose sí while she is in ìdá àkọ́kọ́ náà kí lẹ mọ̀ nípa sísà tó wà nínú ìdá ìgbà wo ni wọ́n tó tọ́ ká ṣe proposal sí after the ìdá so that proposal was not proper àbí kí ló wá ṣẹlẹ̀ ẹ ọ wá gba feedback yẹn títà yẹn bá parí ẹ̀ ìjà. tó bá parí ẹ̀ tí ọkọ tó yẹ fún yẹn tó lóun ò tiẹ̀ fẹ́ mọ́. pé eléyìí tó tún wá sọ pé òun lásìkò tí o ti parí ìjà yẹn pé kò lè lẹ́tọ̀ọ́ sí mọ́ láíláí. kì í ṣe hadith kì í dẹ̀ quran but máa justify ẹ̀ ṣe rí àwọn afáàní principle kan principle yìí pé ẹni tó bá kánjú níkanjú tó ṣe nǹkan èèwọ̀ dẹ̀tọ́. ara punishment fún ni wípé nǹkan tó sọ di ẹ̀tọ́ lọ́nà àìtọ́ yẹn àwọn á wá dènà ẹ̀ ní nǹkan yẹn ṣé ti yé ọ̀tọ́ bá ní àyà koran ni àbí àní kì í ṣe koran kì í dẹ̀ ṣe hadith adájọ́ sẹ̀ríà máa ń lò ń gbà mí. a ní torí wípé ó lọ propose síyàwó oníyàwó tí àpẹẹrẹ tó ń ṣe ìdà lọ́wọ́ ìyàwó sì ni fine nǹkan tó ṣe yẹn ó burú jáì pé táwọn ọkùnrin bá ń ṣerú ẹ̀ kò sí sísà kan tó máa pẹ́ lé ọkọ ẹ̀ ó ṣeé ṣe kéèyàn ti ní ẹnìkan lẹ́mìí pé ah kájẹ̀ lèmi mo fẹ́ lágbájá káwá gbọ́ pé ọkọ ẹ̀ ṣe tọ́lák kí ìjà tó parí tí proposal bá lè wá láti ìta nǹkan tó yẹ kó na sùúrù sí kò ní na sùúrù sí mọ́ so láti wá jẹ́ discouragement fúnra àwọn tí a fẹ́ ṣerú ẹ̀ àwọn àáfàá máa ń lo àwọn nǹkan kan wá fi ní òkè nǹkan yìí tó fẹ́ sọdẹ̀ tọ́ fúnra ẹ̀ lọ́nà àìtọ́ tẹ́nìyí bá tiẹ̀ wá parí ìdá tọkọ ẹ̀ ò bá padà àní jẹ́ kójú òun ló máa fẹ́ tó ibẹ̀ náà ti ọ̀dájọ́ yẹn tó clear. ó ti wá jẹ́ àwọn. candidly tó bá béèrè yìí pé ṣé haramu ni a ní kì í ṣe haram but a categorize under ta'zir ta'zir ni wípé ìdájọ́ tá a fi lé adájọ́ sẹ̀ríà lọ́wọ́ tó bí circumstance bá ṣe rí kó lò ó láti fi discourage àbúrò tó ti yé ń sìn bẹ́ẹ̀ ni well tádájọ́ ìṣàlẹ̀ yorùbá sí ń bẹ̀ tó bá dáwọn àáfàá ìlú lójú wọ́n lè fẹnu kò pé ẹni tó lọ propose síyàwó níyàwó yìí tí sísá yìí bá jáde ẹ̀yin bàbá ẹ má fún lọ́mọ yìí láti fi discourage irú ẹ̀mí but wọ́n bá wá decide láti fún ẹnu wa ò gbà á láti pé marriage yẹn ò correct o so clear now question number ten ti last week ẹ bá fún microphone. Question number 10. Ejo, if anyone comes that doesn't understand Yoruba, bring it to my notice, please. We are used to speaking Yoruba, alright? But if anyone is in attendance and the person doesn't understand Yoruba, let me know. So we'll translate whatever we said to that person. Is there anyone? Kò sí, alhamdulillah. Now. Asalaamualeykum. Aleykum salaam. Question mi ni pé nísìn brother ó propose sí sister. Ah. So sister wa ni pé òun ti gbọ́. So along the line ó tún wá rí another sister anọ́dì làwọn court lọ́wọ́ ó tún wá rí another sister so ó tún wá ó tún wá propose sí yẹn náà so yẹn náà tún gbà fún wọ́n fẹ́ àwọn méjèèjì papọ̀ so mo wá fẹ́ bèrè pé ṣó wà islamic kí ó fẹ́ àwọn méjèèjì níjọ́ kan náà kí ó kàn jọ ṣe akudu níjọ́ kan náà kó fún àwọn méjèèjì. jẹ́sàkìlá fẹ́ràn ṣe rí pẹ́ṣọ̀ tó béèrè yìí ó wà hypothetical lóòótọ́. àwọn èèyàn ń sábà ṣe bẹ́ẹ̀ kò kì í ṣe pé ẹ̀rí kan wà tó ṣe léèwọ̀ nǹkan tó fẹ́ jọ bíi pé ó ṣe léèwọ̀ bóyá sísà mi wà àwẹ̀ àná ṣe bèrè question màá ṣàlàyé ẹ̀ fún wa òjíṣẹ́ ńlá sọ́lọ́lá àrẹ̀sẹ́lẹ̀m ó ní téèyàn bá fẹ́ ọ̀dọ́mọbìnrin tí ò rí kéèyàn fi ọjọ́ méje ṣé ti ń sìn kó fi ṣe honey week pẹ̀lú ẹ̀ ìyẹn ni pé tó bá jẹ́ pé tiẹ̀ láwọn ìyàwó mi ó lè má pin oorun pa àwọn ìyàwó mi for seven good days kó wà lọ́dọ̀ virgin yẹn nìkan. now tó bá wá jẹ́ pé ẹni tó fẹ́ ẹni tá a fẹ́ yìí ẹni tó ti lọ́kọ rí ni ànábì ní ká fún níjọ́ mẹ́ta tá a fi ní pin oorun láàrin òun pẹ̀lú àwọn ìyàwó yòókù. tó àwọn tó máa ń béèrè pé ṣé èèyàn lè fẹ́ ìyàwó méjì pọ̀ lójúmọ́ kan náà a máa ń sọ pé bẹ́ẹ̀ ni it's allowed. wọ́n wá béèrè question pé ókèé. Okay, báwo ló ṣe fẹ́ pín oorun yẹn fine permission tá ànábì fún wa yìí pé ká lọ́jọ́ méje lọ́dọ̀ ẹnìkan nígbà tó bá jẹ́ pé òun nìkan náà ni ó wà entitled sí tẹ́ni méjì bá jọ wà entitled sí nǹkan kan náà lásìkò kan náà sókò lọ́nà tá a lè fi yanjú ẹ̀ ni kí la máa ṣe ẹ jẹun pé lápèjúwe tá ànábì bá ń travel ìyàwó òun ló yẹ kó mú lọ òun ni ò kó mú lọ ìkan ò lẹ́tọ̀ọ́ láti ba travel jù kan lọ nàá wọ́n ṣe ní tó bá fẹ́ rìnrìn àjò wọ́n máa ń ṣe nǹkan tó ń pè ní drawing of lot yẹn ni pé ẹni tí lot tiẹ̀ bá mú kó ba lọ ọ̀nà tá a lè fi draw lot ti pọ̀ tó bá jẹ́ pé ìyàwó mẹ́rin ní pápẹ́júwe èèyàn lè gé igi mẹ́rin sọ́wọ́ ìkọ́nù mẹ́rin yẹn èèyàn kún ní kọ́lọ̀ tó yàtọ̀ sáwọn yòókù ìyẹn ní ìdí ẹ̀ but orí wọn máa jọ̀ so èèyàn ní kíyàwó kọ̀ọ̀kan mú yìí èyí tọ́lọ́n bá ní kí kọ́lọ̀ tiẹ̀ yàtọ̀ ó ní pé pòsíṣàn tó wà fẹ́ nìkan nu mẹ́rin yẹn òun lọ́lọ́wọ́n bá ní ó máa jẹ́ lọ́ọ̀kì tiẹ̀ ṣe àkókò sábò sínú yẹn fine ẹni tó fẹ́ sísà méjì pọ̀njọ́ kan náà text yẹn yanjú àbí kò yanjú ẹ̀ tó tó bá jẹ́ pé yẹn làwọn èèyàn rò tó fi ní kò lẹ́tọ̀ọ́ láti fẹ́yàwó méjì papọ̀ ọjọ́ kan náà á ní rárá kò jọra wọn ṣó ti yẹn sìn but tí àtàwà ní rèé tí brọ́dà kan bá sọ fún wa atúnwá gbogbo tó propose ẹlòmíì ẹ̀mí máa ń dàrú pé ṣé kìí ṣe pé ó fẹ́ máa compare àwọn sisters kó wá lọ jákànkulẹ̀ tí á dẹ̀ bá ní ọkàn jẹ́ àkíyàn encourage ẹ̀ tó ti yẹn sì àkíyàn encourage ẹ̀ ọtí bọ́dà bá ní òun fi ọlọ́wọ́ bá bóra pé sincerely lòun níta àwọn méjèèjì a lè sọ pé haram ni fún ẹ jẹ́ ṣó clear question number number one now kò tí ì yé. bó ṣe máa pín kí ni òun náà là ń sọ yìí a sọ yìí pé they will draw lot àwọn sísà méjì jọ́kan náà ló fẹ́ wọn fine àwọn ọ̀nà tán lè àwọn ọ̀nà tán lè fi tó pọ̀ a lè ṣe tossing of coins pé head or tail okay i think i think it ọ̀dà ọ̀dà ẹ jẹ́ ká wó báyìí tẹ́nìkan bá mú head tẹ́nìkan mú tail tó dẹ̀ sọ pé head ló ní seven days àkọ́kọ́ tail ló ní seven days kejì kò sábò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ó ní ẹ ṣe sùúrù <laughs> ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù. so mo rò pé nǹkan tó ń ṣe wá lè mọ̀ rèé wípé ṣé wọ́n máa wá pa sísà yẹn tì for seven good days. ẹ jẹ́ kí n bí question. tọkùnrin bá fẹ́ ìyàwó wọ́n ṣe akun nìkan tó correct wọ́n dẹ̀ wá wọlé and for gold seven days ó lóun ò feel like kí ló ṣẹlẹ̀. tọkọ ò feel like mi ì mọ nǹkan tó ṣe tọkọ ò bá feel like ó lè jẹ́ pé state of mind tó wà nígbà yẹn ṣẹlẹsán nìsí state of mind tó wà ní period yẹn ó lè má jẹ́ kó feel like ẹ jẹ́ ṣe sùúrù o ó lè máa lo medication ní period yẹn kó sọ pé for that period kó jọ kó má sùn móbìnrin ṣẹlẹsán nìsí so circumstances tó lè jẹ́ kọkùnrin ṣe acting nìkan kó má sùn mọ́yàwó ẹ̀ immediately ó dáa jẹ́ kí mi bí n question wọ́n ṣe acting lónìí. sister rìmẹ́ǹsì is all ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ṣe a difficulty bó ṣe máa tó ọjọ́ ká ṣe haram. so ohun táwọn máa fi dáhùn ní pé àmọ́ nǹkan tó ṣe in fact sahabi kan wà almughira bun shu'ba ṣe ń walahi wàláhì mo kà á ní kí pé wọ́n wí wípé ó máa ń fẹ́ mẹ́rin lọ́jọ́ kan náà ó máa ń kọ mẹ́rin lọ́jọ́ kan náà wọ́n discover pé mitilaku ni ó yára kọ obìnrin like anything ó dẹ̀ yára fẹ́ wọn like anything pé ó máa ń fẹ́ mẹ́rin lọ́jọ́ kan náà. ó máa ń kọ mẹ́rin lọ́jọ́ kan náà sẹ́ríjọ́ tèmi náà kà mọ́ rà pé tó bá fẹ́ mẹ́rin báwo ló ṣe àárẹ̀ ìjòrò mo á rán àmì pé ah it's a matter of drawing lots ẹni tọ́lọ̀ ń bá ní lọ́ọ̀kì tiẹ̀ máa mú sùúrù á mú sùúrù náà ni kò jù bẹ́ẹ̀ náà lọ aleykum salaam wa rahmatulahi. Practitioner, Jazakillah khairan. ó yé mi. jazakila ọ̀fẹ́rẹ́ ẹ ṣe sísà mi ẹ pè mí padà ni nǹkan tó ń rán mi létí ni wípé tá a bá sọ pé nìkan ló ní seven days tó túmọ̀ sí pé the other person àti ẹ̀ gbọ́dọ̀ kọ́lẹ̀kùn ọ̀dọ́ ẹ̀ ni kò necessarily mean bẹ́ẹ̀ tá a bá sọ pé ọ̀dọ́ ẹnìkan ló ń kàn nínú sẹ̀rí àwọn tọ́mì ni pé passing the night in that place kò ṣe léèwọ̀ pé kọ́kọ́ ìyàwó yẹn kó dọ́dọ̀ ìyàwó kejì on that same day in fact kò ṣe léèwọ̀ pé kó ní fọ́ọ̀n pẹ̀lú ìyàwó kejì on that same day ẹgbẹ́ yẹn yí dáadáa tó bá jẹ́ pé monday ọ̀dọ́ ẹnìkan ni kò mí pé that same monday pé kò gbọ́dọ̀ ní fọ́ọ̀n pẹ̀lú ìyàwó kejì àbí kò gbọ́dọ̀ wà lọ́dọ̀ ẹ̀ what it means ni pé the, the dark hours alẹ́ ọ̀dọ̀ ẹni yìí la fẹ́ kó ti páàsì ẹ̀ ọ̀dọ̀ ẹni kó wá sùn sí. wọ́n fi yẹn ṣàlàyé pé difficulty táwa ń rò pé wà nù kínní yìí ó lè má tó bá a ṣe rò. so tí ò bá tẹ̀ ní sexual intercourse pẹ̀lú ẹ̀ tó ti ń sìn kò tí káti ẹ̀ wá ló fẹ́ ní sexual intercourse pẹ̀lú ẹ̀ ó possible during the day tí a dẹ̀ lọ pass the night lọ́dọ̀ ẹni kejì pé òpin ẹ̀ ti yanjú ẹ̀ jẹ̀zákìlá ọ̀hẹ́rẹ́ ọmọ ẹ̀ ṣó gan ni. now uh, once in a while nǹkan tó yẹ ká fi dáhùn question nǹkan a náà ti kàrí ni but iye lè má lọ síbẹ̀ ẹni tọ́lọ̀ bá ní kó rántí nǹkan bí mo ṣe pè wá sákèèfì kó pè wá sákèèfì a lè sọ pé a ti kà á a lè má lè recall ẹ̀ ní time tá a fẹ́ dáhùn so if you tell us it is not a slight on the ustaz so jazakillah khairan o rò pé ẹ̀ yanjú ẹ̀ dáadáa so kò sí problem mọ́ jazakillah khairan question number two aleykum salaam. question ni sister mi question ni ẹ jẹ́ ká tọ́jú ẹ̀ wọ́n béèrè question kan ni àwọn náà lọ béèrè question tẹ́lẹ̀ ok wọ́n ní tó bá jẹ́ pé inú bíldì kan náà ló sáà méjèèjì sí tó ti yé sí tó wá jẹ́ pé ìkànnù wọn ní tara débi pé kò lè stand yẹ kó máa wọ ọkọ ẹ̀ ó ń wọ yàrá oníyàrá no no it's a valid question àkọ́kọ́ rèé. wípé ó fáwọn méjèèjì sínú bíldì kan náà kì í ṣe problem wípé kan nítara kò lè sáǹdì kọ́kọ́ ẹ máa wọ yàrá oníyàrá ìbẹ̀rẹ̀ ní iṣu wa wọ́n fẹ́ bí sísà mi léèrè èyí tó nítara tí ò lè wọ oníyàrá yẹn ohun tá a fẹ́ ládánwò ọlọ́mọ wá tọkọ yẹn bá jáde láyé tóun bá ní láti lọ fẹ́ ọkọ ẹlòmíì sùúrù tó lóun lè ṣe ọkọ yẹn á ṣe mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀. àbẹ̀kọ́ sọ̀sẹ́rí tí islam bá sọ fún wa pé kínní ìyá ọlọ́wọ́ bá fẹ́ nǹkan tó tọ́ sí mi àtẹ̀yìn ni pé ó tẹ́ mi lọ́rùn o kò tẹ́ mi lọ́rùn o nature mi gbà o nature mi eh, kọ́ o ká tẹ èyí tó wà wá mọ́lẹ̀ fún èyí tó wọ ọlọ́run ọba ìyẹn gan-an la sọ pé marriage trial ńlá ni ẹni bá fojú ẹ̀sìn wo nìkan ló lè rí omi ẹ̀wẹ̀ já tó ti yé ṣe rí ṣe gbogbo nǹkan táwọn brothers náà ń ṣe kì ṣe gbogbo ẹ̀ ló wù wọ́n láti máa ṣe wàláì èyí tí ó wù wọ́n láti máa ṣe táàyè bá gbà wọ́n pọ̀ ọ̀tọ́ bá ti ń gbọ́ pé ṣéèkì sọ pé kò yẹ káwọn máa ṣe léyìí tó rà pa láṣẹ àwọn náà wá tẹ ijó mi wà tí máa jí ó máa ṣe níbi n padà sórí bẹ́ẹ̀dì mo fi ọlọ́run bá búra bó ti bèrè oúnjẹ mi ní choice so èyí tí ó wà wá náà là ń tẹ̀ mọ́ra yẹn ọlọ́run dán àwò lápẹ́ ìdẹ́ gbọ́dọ̀ lọ kí muharam wá tí n bá muharam wá tí ò bá ti hàn sí wọn ọlọ́run bá ń bínú sí i so bó ṣe difficult láti rí halal ní situation yìí àwọn brothers ń wá àdánwò tiwọn nìyẹn so àdánwò tí náà ni pé ah nature me i can't stand it you have to stand it torí ọlọ́run ọba so ọlọ́run àṣẹ rọrùn fún yín wọ́n láì mú rọrùn torí ọkùnrin náà mọ̀ wípé. kóun rí ọkùnrin míì lẹ́gbẹ̀ẹ́ ìyàwó òun ó ní bóun ṣe máa fíìl ibi tí wọ́n ti kọ́ obìnrin kan rí ọkọ míì tó bá fẹ́ á ní kò tiẹ̀ gbọ́dọ̀ gba fíìtì yẹn kọjá tó kẹ́sẹ̀ pé wọ́n àtẹni tó kọ̀ wọ́n jọ ń dúró sọ̀rọ̀ ara owó náà ni but bọ́lá ń ṣe kìyàn àdánwò tiwa tiwa ó yan tì náà tì yín so ẹ̀bẹ̀ mi sọ́lọ́ ni pé kájọ rántí pé ah, ìbáàdà ni. lèèyàn máa ṣe lè ṣe ìfaradà àwọn nǹkan tí nature ò gbà pọ̀tọ́ ọba ni kò gbà kọ́lọ́ má ṣàṣe rọrùn fún wa. question number two now. this number two àbí number two sísá mi. ok number ten last one so number one eléyìí number one ti bèrè number two now bisimilah kí ni ẹ̀ ń sọ̀rọ̀ ni. ó ń sọ̀rọ̀ bisimilah. asalaamualeykum. aleykum salaam rahmatulah. eléyìí ó ń ṣẹlẹ̀ ní bọ̀ ọ wá bẹ́ẹ̀ lọ́mù wa mọ bí mo ṣe fẹ́ dáhùn but màá fi ara mi ṣe àpèjúwe kó lè bàyè yín. bisimilá. ní ok wọ́n fẹ́yàwó ní ok nísì ẹ̀gbọ́n mọ́mì mi ọmọ wọn ó fẹ́yàn nílé kejì ilé wa. ok so ọmọ wọn lọkùnrin. ọmọ ọmọ títí wa lóbìnrin ọmọ ẹ̀gbọ́n mọ́mì tèmi. ok obìnrin ni òun wá fẹ́yàwó ní ilé kejì. ok so ẹni tí ẹ̀gbọ́n títí lẹ́ẹ̀kejì yẹn ẹ̀gbọ́n hmm. um, obìnrin lẹ́ẹ̀kejì yẹn àbí sẹ́wọ̀n ti dàrú ok ọkùnrin títí wa. ọkùnrin tí. tiwa bẹ́ẹ̀ ni obìnrin lẹ́ẹ̀kejì eh, bẹ́ẹ̀ ni obìnrin lẹ́ẹ̀kejì. good ọkùnrin ẹ̀gbọ́n obìnrin lẹ́ẹ̀kejì. naam. ó wá fẹ́ fẹ́ èmi. naam. ẹ̀hẹ̀ ṣé ṣé ẹni mo ní as an example. as an example náà mi. ṣé halal ni. ṣé halal ni ṣé wọ́n kájíjọ́ wọ́ra báyìí nísìn. ẹ̀yin sisters me? nítorí máa jẹ́rìí sí pé ọ̀pọ̀lọpọ̀ àbú aláwọ̀ ìyàwó wọn wọ́n kàn wá sí alcohol social gathering ni èmi dẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ bá mi proof pé kò rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn kan tá láàárọ̀ yìí ìdáhùn question yìí. na èmi náà gbà báwọn sí ọ̀dà pé mi jẹ́rìí sọ pé ó lè fẹ́ condition kan ni òṣèlè fẹ́ tàbí condition yẹn àti ìdébẹ̀nu tíra tá n wọ́n ń pè nìkan yẹn ní nìkan ṣùgbọ́n marriage of contract pé kémi fún ẹ lọ́mọ tèmi kí wọn náà ba lè fún ẹ ní kó ba lè fún mi lọ́mọ tiẹ̀ tó bá jẹ́ pé ó wà specified as a condition nígbà táwọn tibí ti wá fẹ́ eléyìí pé the condition is kẹ́yìn náà ba lè gbà tó ti yé ó nà lè pa yẹ bọ̀tí kì í bá ṣe condition wọ́n kàn wúra wọn wọn ò sínú àwọn ilé ìwọ̀ta kàkálẹ̀ yìí ṣé ti yé ẹ rí pé nǹkan tí mo sọ nípìnlẹ̀ ni pé ẹ̀yẹn di principles yẹn mú ibikíbi tẹ́lẹ̀ question ti máa bọ̀ èèyàn lè rí dáhùn yes jazakila fẹ́ràn question number number three now bisimilah ẹ bá fún microphone. aleykum salaam wa rahmatulah. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ni mo yàn bẹ́ẹ̀ ni mo ní kan fún. bẹ́ẹ̀ ni mo sọ fẹ́ nìyẹn. Ah, sọ́rí ọlọ́run rà níyàn yín ẹ má bèrè ọlọ́run. number three ẹ jọ before that next question kí n má gbàgbé ẹ jọ á announce pé àwọn ẹ̀kọ́ kan gbogbo alamọ̀ pé environmental sunday sunday tó bá tẹ̀lé environmental saturday àkíyèsí títì yìí but àwọn ọjọ́ kan wà jẹ́ pé mi ní planet tẹ́lẹ̀ àwọn nǹkan emergency kan máa ṣẹlẹ̀ máa change mind overnight pé kí alcohol máa wáyé mọ́ ó máa ń dùn mí gan tí n bá ronú kan ibi táwọn èèyàn ti ń bọ̀ jẹ́ pé wọ́n á débi kan tó mọ̀ pé kò sí alcohol wọ́n wá ní there is a, an easy means of reaching out to sisters uh, through the uh, sms messages wọ́n try pé láti bá wa ṣe pé ká compile àwọn list of numbers àwọn tó fẹ́ ká reach àwọn tírú ẹ̀ bá ṣẹlẹ̀ so ẹjọ ẹni tí o báyìí ti forúkọ ẹ sílẹ ẹ nọmba ẹ sílẹ kó fi nọmba ẹ sílẹ fún sista belkis now immediately after this halkọ ẹrọ ọlọrun tó fẹ bá wa gba àwọn numbers ẹjọ ó ti wà around láti bá wa ṣe sínú kọmpútà so numbers nìkan la ní ìdá ní ìlórúkọ so I lè send message sí gbogbo wa now to your question now ẹ fẹ́ bẹ̀rẹ̀ question aleykum salam use the microphone ẹnu microphone òṣìṣẹ́ títà ló wà. ó dẹ̀ sọ̀rọ̀ yín ẹ sọ̀rọ̀ yín. that position ló affect ẹ. ẹ pàṣẹ àti olóńsọ̀rọ̀ rẹ̀. ok bẹ́ẹ̀ bá ti ẹ̀ ń ṣèkì bá ti lò ń ṣèkì náà bísí mi láà. 南。 naam wọ́n ní téèyàn bá ń kírun lọ́wọ́ téèyàn kan wá ń báyàn sọ̀rọ̀ èèyàn á fẹ́ jẹ́ kó wọ́n pé wọ́n wà lórí irun pé kí ni kéèyàn ṣe pé àtẹ́wọ́ téèyàn bá máa pa téèyàn bá jóbìnrin ṣé báyìí ni àbí fífi ojú ọwọ́ gbá ara wọn naam um, hadith wà lórí wípé tí èèyàn bá fẹ́ pe àkíyèsí imam lẹ́yìn imam tó bá jẹ́ ọkùnrin òjíṣẹ́ ńlá ní sọlọ́lá sọlọ́m um, mo fẹ́ rántí arabic ẹni o ọ̀rọ̀ kan ti fò lọ nínú ohun tí mo há sórí dípò sọ yìí àtẹ̀síbíyẹ̀ òun ni ìpèsákèésí àwọn ọkùnrin. àtẹwọ́ pípa òun ni ti àwọn obìnrin ó dàbí ẹni pé nínú sunan ní hadith yẹn wà nínú volume one tíra yìí mo lè bá yín wá immediately after the halkọ lórí kọ̀mpútà mi ó dá mi lójú pé nínú volume one ìwé báàbù wọn kó tàdí ìsẹ̀ síbẹ̀ mi ìrántí arabic ẹ̀ lórí níta aládẹ̀rẹ̀ tó rántí kó rán mi létí wípé ìpènisákèésí àwọn ọkùnrin òun ni kò ṣe subhanallah ìpènisákèésí àwọn obìnrin òun ni kí wọ́n ṣe kí ni o kí wọ́n pa àtẹ́wọ́ báwo la ṣe máa pàtẹ́wọ́ yẹn ṣojú ọwọ́ la máa tulura wọn ní àbẹ́yìn ọwọ́ ohun tí ó bá ti wáyé nu text gbólóhùn tí wọ́n bá lò wọ́n ní tí kì í bá ṣe pé a rí ẹ̀rí kan tó sọ pé ibì kan ni ká tu sí nǹkan tó bá jẹ́ the normal understanding àwọn èèyàn nípa ẹ̀ náà la máa tu sí tán bá ní ká pàtẹ́ ó bá ara ṣe ń pa ojú ọwọ́ ni tó ẹni tó bá sọ fún wa pé kò gbọdọ̀ jójú ọwọ́ òun ló máa fún wa ní extra text tó sọ pé kó má jẹ́ ojú ọwọ́ tó ti yé kò láti rí text tó sọ̀rọ̀ yìí gangan pé àtẹ́wọ́ ni lágbára lọ́wọ́ after the halkọ́ kí sísà mi dúró màá wá lórí laptop yín ṣẹgbọ́n ìṣà àwọn one of sẹ́yìn tẹ́kọ̀tún náà ó wà nù ẹ̀. now next question question number four ẹ jọ kí n má tún gbàgbé léyìn náà mi ìmọ̀ bóyá àwọn ètò tẹ̀ ń ṣe nípa maintenance àwọn toilet yẹn bóyá ṣe ń ṣe lọ abá ti ẹ̀ nígbà kan rí sábà parí halkọ wọn máa announce pé àwọn tó máa bá wa fọlẹ̀ àwọn tó máa bá wa ṣe gbá torí ìtọ́ lọ́hùn kò ní wù mí kẹ́ ẹ dá dúró o ṣe mọ̀ wípé wọ́n fààyè gbà á níbi ìbàyẹ̀ púpọ̀ wọ̀láhì tó bá jẹ́ àwọn mọ́ṣáláṣí míì wọn la ti ń ní àwọn lára wọn ọ̀dẹ̀ complain rí wọ̀láhì àdúrà náà tó máa ń ṣe fún wa tòkáà náà wá jẹ́ ọmọ oore tí wọ́n rò pa jẹ́ mo bẹ̀ẹ́ nítorí tọ́ lọ́hùn ẹ jẹ́ ká máa volunteer láti máa fọ àwọn tọ́lẹ̀tì yẹn tó yé omi wà nbẹ tó ń yọ gbogbo tọ́lọ̀ bá ní pọ̀ lórí ẹ̀ within ten minutes a parí àmà lọlé bọ̀ táwọn tó ń ṣe ò bá pọ̀ wọ́n lè máa pẹ́ lórí ẹ̀ so ẹ jọ tó lọ́lọ́ yẹn bá wa ṣe mọ́tò yìí tá a bá ti ń parí now to your question now aleykum salaam wa rahmatulah naam naam. هذا okay now okay okay àkọ́kọ́ sísá pé mi ṣàkíyèsí wípé mo ti dáhùn question kan rí wípé ẹnìkan béèrè ń gbà yẹn wípé tóun bá lọ́kọ tí eh, step òun fẹ́ lọ sí màmú òun. okay no that's your last question èyí tẹ́ fi pè mí sákèsí ni mò ń sọ yìí àyí pé ọmọ tí a fẹ́ ìyá ẹ̀ tọmọ yẹn wá gbé lọ́dọ̀ third father pípẹ́ nìkan bí mí léèrè rí mo wá sọ yìí pé mi ò lè fẹ́ okay okay there are yes. ó ti yé mi wọ́n ló wá yàtọ̀ sí èyí tí mo wá sọ lénìí èyí tí ní tẹ̀sí ráyà yẹn àwọn àfáà wa tu wọ́n wá ní rárá o wípé eh, èyí tó wà nínú ilé yín tọ́lọ́wọ́n bá ló ń bẹ̀ yẹn pé descriptive ni kì í ṣe condition so there are two possibilities mo mọ̀ wípé wàláhì ẹ̀ nípa ọmọ mi tó ti yé so ó possible kó jẹ́ pé mo sọ bẹ́ẹ̀ nígbà yẹn. tó bá jẹ́ bí mo ṣe sọ ń gbà yẹn nìyẹn tuntun yẹn sìn ó láìkìlì kó jẹ́ pé mo di ṣáájú lẹ́yìn tí mo sọ ń sìn náà mo lọ pé position méjì ni àbẹ́ẹ̀kọ́ mo wá ní but èyí tó pọ̀ jù nínú àwọn àfáà wọ́n di position wípé rárá ìyẹn is description kì í ṣe condition mu ó ṣeé ṣe kó yẹ pé nígbà yẹn mo ń gbọ́yé nígbọ́yé pé condition ni ṣó ti bọ̀ lẹ́ni eléyìí bá ṣe bá mi sọ̀rọ̀ yìí èyí tọkàn mi balẹ̀ sí kó correct ni wípé description ni kì í ṣe condition ẹ jọ ṣó clear so èyí tí mo sọ ń jọ sí yẹn gbogbo ẹni tó wáyé pé yẹn ló dì mú mo bẹ̀rẹ̀ nítorí tó lọ́n kó drop ẹ̀ now ẹ máa wá surprise o àwọn ìdájọ́ míì táwọn afa máa mú wa wọ́n máa ń rìfà wọn several years later wọ́n á ní ó sọ báyìí ń bì kan elsewhere ó sọ nǹkan tó takò in fact ẹni tí wọ́n máa ń ka kíra. a rí i pé nígbà míì wọ́n á kó position imam shafi'i láàyè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní there are three positions imam shafi'i sọ báyìí nínú position one position two wọ́n ní imam ahmed bin ahmed sọ báyìí wọ́n ní shafi'i náà dẹ̀ tó sọ bẹ́ẹ̀ ìyá rò pé a ah, ṣé o lè sọ one kó tó sọ two àwọn kan tó máa ń fà á rè ìgbà míì nǹkan téèyàn kà tẹ́mi ẹ̀ sọ fún yín pé eléyìí lòdodo ó máa present ẹ̀ lénìí come ten years time tí kì í bá ti ṣàfà tó ti pẹ́ẹ́gì stealing nǹkan tó ń léka ó sì yẹ tíra wò á padà wá rí àwọn impact ìwé míì tóun ti kọ jáde tó ní ìdà tó ṣe tó ti eyín sè tó gbogbo èèyàn ló máa ń ṣẹlẹ̀ sí ẹni tọ́lọ́n bá wá ṣàánú lójú òwá ní tì láti kó nǹkan tó ti sọ tẹ́lẹ̀ mì kọ́ máa sọ pé àṣáláì mọ̀kan ni bẹ́ẹ̀ ni mi ò mọ̀ nígbà yẹn mo dẹ̀ mọ̀ ń sìn ó tún lè change lọ́la tí n bá tún ní conviction for a better position ṣó clear sísà mi jazakillah fẹ́rẹ̀ now you now ask a question wípé um, stepfather ọkọ èèyàn ṣé àhà à ń bọ̀ wá rí kí ló máa ń ṣèyàn ní mahram kí ni ò kí ń ṣèyàn ní mahram ó wà nù nǹkan tá à ń tó bọ̀ mo ní prohibition oríṣi méjì ni permanent prohibition and temporary prohibition gbogbo ẹni bá máa jẹ́ mahram fún yàn prohibition gbọ́dọ̀ jẹ́ permanent tó ti ń sìn now step father ọkọ èèyàn ṣé permanent prohibition ni àbí temporary step father mò ń bí léèrè ni kódà ẹ ó mariam bóyá màá bẹ̀ ẹ́ pé jẹ́ ká delay question yẹn ká ti wá study the third part which is ṣé ti yé tábà wá padà síbi ta ló lè jẹ́ mahram ta ni lè jẹ́ mahram ọ̀rọ̀ yẹn yanjú ààrẹ for allah sake delay your answer chuchi kamaro yes let's go to the next question number five bismillah ah huh? i think we have ten minutes to go abi or thirty minutes. Shall lè share in last question for the day bisimila. asalaamualeykum wa rahmatulah. aleykum salaam wa rahmatulah. ẹ kí n question mi kí n sọ pé valentine ló dà fún wa nta. ok. ẹ mo wá notice ìgbà tí mo ń ka àwọn nǹkan mùsùlùmí lórí nẹ́ẹ̀tì pé even àwọn mùsùlùmí ń ṣe àwọn tó ń ní àgbọ̀yé èèyàn títà kan wá pè wá ṣàkíyèsí pé ká kọ́kọ́ tẹ̀ wo ìpìlẹ̀ valentine pé christian ló mu wá priest wọn màtáyà àti tó ń paṣá ló mú ọ̀rọ̀ ọba wá wípé tábà wò yẹn náà tábà tí wàá wò ó pé ó kọ ànábì ìgbélẹ̀ sí wa ó sọ pé ẹni tí tá a bá mú wá sínú ẹ̀sìn ìjìyà la máa bá nìyẹn. ẹ̀m pẹ́sàn ṣé mi wá fẹ́ wá béèrè nísìnyí pé mo kó nǹkan tí mo máa ń tà sí láti mo máa ń tè mo kó lọ sí ṣọ́ọ̀bù kan so àwọn èèyàn aṣàkóso pé wọ́n máa rà á wọ́n máa tà mo wá ń níbẹ̀ wí pé wọ́n lè sọ fún mi pé wọn ò sì sọ ọ́ wọ́n lè sọ fún mi pé kí n decorate ẹ̀ ní colour valentine red and white wọn máa ń lò bóyá red red and white wọn máa ń sábà rí èmi fẹ́ láti decorate ẹ̀ nànàgà wò my friend now is that mo mọ̀ pé wọ́n máa wá tà fún valentine àwọn tí òṣèyẹn náà máa rà ṣùgbọ́n àwọn tó ń ṣèyẹn náà ó láìpẹ́ ìpè kan máa rà tọ́lá wá sọ fún mi pé kí n decorate ẹ̀ red ṣé èmi máa sọ pé èmi ò lè ṣe ni àbí problem tuntun wọn ló máa jẹ́. àkọ́kọ́ náà tó gbọ́dọ̀ gbọ́kọ́ ṣe yẹn ní ìtẹ̀wà wíyà pé kọ́lọ̀ kan wà tó yẹ valentine kọ́lọ̀ ó wà red àbí red and white fine ẹ kọ́ ní jù mí lọ nìyẹn <laughs> but candidly valentine is not our way. We are supposed to express love for the ones we love all year round ṣé ti yé so kì ṣọ̀nà wa and um, uh, what next òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa ó ní nínú nǹkan tí ò tọ́ sí wa ni pé ká fi ṣe àwọn kẹfìrí ká fi jọ wọn ṣé ti yé sè so ẹni bá ń ṣe ẹ ó ti ń fi ń jọ àwọn kẹfìrí ó dẹ̀ lẹ́ni bá fẹ́ jọ wọn ara wọn lọ́lọ́run ti máa jí di tó bá di jọ àjíǹde èyí tọ́lọ́wọ́ bá fún wa ó dáa ju tí wọ́n ń ṣe yẹn lọ òun dẹ̀ ni pé ká fìfẹ́ hàn àwọn tá a bá nífẹ̀ẹ́ all year round. now ẹni tí wọ́n fẹ́ tajà ẹ̀ tí wọ́n wá ní torí pé season yìí season valentine ni la ṣe fẹ́ kókun ní colour valentine um, ó ti jọ bíi contributing to that ceremony tí wọ́n ń ṣe event tí wọ́n ń ṣe yẹn contribution ló jẹ́ sí i téèyàn bá dìídì yan colour yẹn because of it but tó bá jẹ́ pé èèyàn choose colour yẹn of her own volition wọ́n wá ní ó coincide pẹ̀lú colour of volunteer by some rare accident tí wọ́n ṣe pé èèyàn lèèyàn dé di design ẹ̀ fún period yẹn yẹn ò ní jẹ́ haram fún but irú ìtàn sọ sí yìí pé kéèyàn dìídì kún ní colour for that mood tó wà in uh, tó wà current haram nìyẹn máa jẹ́ it's like contributing to an evil thing tí islam lọ́wọ́ sí ẹ jẹ́ so clear now. àwọn tí questions tí wọ́n sì kúnlẹ̀ mo bẹ̀rẹ̀ pé aleykum salaam. èyí tó yẹ pé ọjà tó ń rà lọ́wọ́ èèyàn yẹn. ok tí kì í bá ṣe nǹkan tó jẹ́ pé valentine nìkan náà lè lò fún àwọn kọ́kọ́ yìí pé wọ́n ṣe lò fún valentine wọ́n lè lò fún nǹkan míì mò ń ta bàtà ń sìn ẹnìkan wá dé wá ra bàtà wọn ni ṣé kìí ṣe chọ́ọ̀chì ló wọ lọ ọlọ́run ràn mí nìyẹn ṣé kìí ṣe. bọ́n tó bá jẹ́ pé april yìí kò sí nǹkan míì tó ń lò fún ju valentine lọ irú yẹn ká máa tà ṣé ti clear. now. kò kí ó wá yọ̀dà kí lóun kéèkì kí má kọ̀ nǹkankan sí la ó láì ká èmi sọ pé ibi tí wọ́n fọ́ mi ò ní ṣe dé ní ìní ṣe big cake máa ń ṣe small small cake wọ́n máa ń cut ẹ̀ tí ẹ̀ wá lẹ̀ tó yẹ pé ó ẹ̀ sókè ẹni yóò mi ní problem lórí ìyẹn àwọn máa insist but kí tẹ̀lé ẹni yìí kí n ṣe bẹ́ẹ̀ say can't make tí màá ti wá decorate tí màá gbọ́ happy birthday sí. sẹ́ni ò bá mind ok bọ́ possibility wà pé nǹkan ló máa tá à ń sọ yìí pé ẹ bá mi sùn ní red fún mi. pàtó àbí ẹ̀yẹ́ náà dẹ̀ sì mọ̀ tó lẹ́kì mi ṣe nǹkan báyìí kẹ́kùn ní red àbí kẹ́kùn red rà pẹ̀ tẹ́mi dẹ̀ mọ̀ pé àsìkò valentine ọlọ́run aṣàánú wa lórí eléyìí. ṣe rí màá fi àwọn questions tó jọ ọ́ tí wọ́n bi àwọn àfáà léèrè tí wọ́n dẹ̀ ń dá wọn lóhùn lórí ẹ̀ màá fẹ́ fi dáhùn question yìí. tọ́lọ́n bá ní kí mánì wá gbé fọ́lẹ́lá alham ẹni tí mánì ò bá gbé kò bí ọlọ́run ọba lórí ẹ̀. wọ́n fẹ́ kó jẹ́ pé ẹnì iṣẹ́ tó bá gbé wá bá wa tó bá bẹ̀ wá tó bá jẹ́ pé bí mùsùlùmí ṣe lè make request náà ni kèfèrí lè make request yẹn kì í ṣe responsibility wa ká máa béèrè ká máa tọpinpin pé kí lè fẹ́ fi ṣe ṣe ẹ rẹ́sàn nísìn. ọ̀tọ́ bá wá hàn sí wa yí pé the particular one tí wọ́n bẹ̀ wá aburú kan tẹ́sí islam lòdì sí náà fẹ́ fi ṣe nǹkan tó dáa jù ni pé ká má ṣe é. ṣíṣe é sìn bricklayer lèèyàn wọ́n ní kó wá rẹ́lé òun ò mọ kí wọ́n fẹ́ convert ẹ̀ sí. ọ̀tọ́ bá sọ fún pé ilé táwọn fẹ́ rẹ̀ yìí o ṣàngó festival annually ibẹ̀ làwọn ti máa ṣe ojúbọ gangan ni kó sọ pé kí wọ́n bricklayer mi bricklayer mi even though bricklaying fúnra rẹ̀ halal ni àwọn àfáà yẹn wá ní ohun táwọn rántí ni ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá yìí pé téèyàn bá kún ni lọ́wọ́ láti ṣiṣẹ́ dáadáa a máa nípinnu ládẹ́ tó bá kún lọ́wọ́ láti ṣiṣẹ́ aburú a máa nípinnu ẹ̀ so bó bá tẹ̀ jẹ́ pé ṣẹ́yìn fúnra rẹ̀ iṣẹ́ halal ni ìgbà tó ti declare nǹkan tóun fẹ́ lò fún tó ti yé sìn ó ti clear èyí tí ò wá di clear tó ti yé ọlọ́run ò rán wa láti tọpinpin but èyí tí ò di clear tá a tọpinpin tó wá dáni lójú kàtígórì tó di clear náà ni ìmánì wa ló kù ń sìn kí a wá dìtámì bóyá a lè ṣe ni àbálẹ̀ drop iṣẹ́ yẹn tó ti yé yín tó abẹ́ ọlọ́run ọba yìí pé gbogbo èyí tá a bá ń fi sílẹ̀ torí ẹ̀sìn ọlọ́run ọba èyí tó dáa jùlọ kọ́lọ̀ máa fi rọ́pò fún wa àbúrò ká stop síbí. ẹ ẹrú ọlọ́run kan ní àwọn ní opportunity for a few persons táwọn fẹ́ kọ́ ní bó ṣe ń ṣe eh, i want to teach sorry can i announce to sisters about a free cooking training is it Cooking. Cooking training Cooking. catering training fine and i want to want to do what. I want to give for every two sisters. Can I announce um, eh, Can I announce to sisters about free catering training Not. I want to give for very few sisters. Okay. Conditions and agreements. Now, everyone ọlọ́run tó kọ́ wọ́n fẹ́ kọ́ àwọn sisters ní bó ṣe ń cake. wọ́n wá ní iye àwọn táwọn lè kọ òǹkà yẹn ò pọ̀ àwọn á dẹ̀ fún wọn ní májẹ̀mú tó máa fi kọ́ free ni wọ́n pè é but àwọn conditions tó máa fún wọn òun tàn ló máa announce ẹ̀ if you are asking whether you can announce it yes you can announce it there is no problem ẹnì kan àwọn bíi méjì kan náà ti di mí lérò pé àwọn láwọn kan táwọn fẹ́ kọ́ sísà ní báyìí bọ́tọ̀ ń tó fa delay fún ẹni pé ó máa fẹ́ involve nǹkan bíi seminar irú ìta ń jọ sí. mo wá ní kọjọ kó mú sòrò fún mi bóyá ni sísà wọn tẹ̀mí ti bínú pé láti gbà ẹ̀mí ìdásọ mọ́ i'm very sorry mo ní máa rí sheikh lórí ẹ̀ pé bóyá another seminar like you tap we had the other time bó tún máa wá wáyé ni but nǹkan tẹ́ nìyí ń bèrè ń sìn ó yàtọ̀ how soon will this one take place ẹn tó kọ́. asap asap. no mistake. asap asap as soon as possible. as soon as possible fine if the permission has been granted how does the sister see you. they can see me immediately after, so àwọn tó bá ní interest láti kọ́ bó ṣe ń ṣe cake ẹ jẹ́ tó lọ lọ́hùn àwọn brothers like cake o oh. wọ̀láì ṣé ẹni tẹ́ ẹ bá kọ́ pẹ̀lú àníyàn pé mo fẹ́ fi dùn mú ara ni nǹkan tí ń sọ nìyẹn ẹ má ní ewédú àti kíní ẹ̀ tó máa jẹ náà ni gbogbo nǹkan tẹ́ ẹ ẹni ọlọ́dẹ ló fẹ́ ṣe free àtòrún àtàtà afẹ́kọ̀ọ́ ọlọ́mọdún aládẹ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.